ó ga o ẹ mọ̀ káàbọ̀ sínú ìpàdé ọlọ́mọ ìlú tàṣálẹ̀ yìí o lórí ìkànnì Ọ̀gbẹ́ni Bobby náà ni o gbogbo òròyìn tá a fẹ́ mú wá fún ilé ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀rẹ̀ ẹ rí bí léṣe dà wò mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti rí fọ́nrán ẹ̀ lára àwọn èèyàn wa ń bí náà náà fi fọ́nrán ìránṣẹ́ sí mi o ṣùgbọ́n lẹ́kùnrẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù pé ah èèyàn mélòó ló kú àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé èèyàn ò ń bẹ́ o àwọn èèyàn ń pariwo jésù jésù ẹ ṣùgbọ́n eh, mo lérò wípé àti àwọn tó ń gbélé àti lárinlọ́ọ̀dù àti àwọn tó jẹ́ ìjọba fúnra wọn wọ́n fi eléyìí kọ́gbọ́n nítorí ilé gan ó ti fi hàn gbangba gbangba wípé ó ti wó sára orílẹ̀ ìgànmù ló ti ṣẹlẹ̀ ní amusu street lẹ́yìn ẹ̀gbẹ́ lẹ́bàá adéolú street ó ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ sì mọ̀ pé ìjọba èkó ránu mọ́ wọ́n ń tẹnu mọ́ ṣùgbọ́n kì í ṣe àtẹnumọ́ nìkan o ìgbésẹ̀ ò ṣe kókó ṣùgbọ́n a dúpẹ́ wípé lórí ìṣẹ̀lẹ̀ yìí omi ló dànù àgbè ó dáa o ìṣẹ̀lẹ̀ kejì tá a mọ̀ fi hàn yín ìyẹn nínú ìròyìn ti àṣálẹ́ yìí ó ní ti ọ̀dọ́mọdékùnrin kan ẹ̀yìn dẹ́rẹ́bà ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí láyé tí gbogbo nǹkan wọ̀nyí abẹ́ tírélà lọ́mọ eré ìsásí o àti ẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ táwọn kan tán fẹ́ bá ṣíìpù travel tán rè sá síbi tí blade wà wọ́n sá pamọ́ àwọn kan inú aeroplane wọ́n sá pamọ́ síbi tí ìyẹ́ rẹ̀ wà eléyìí orí ilẹ̀ ló fẹ́ bá travel o ó lóun rè bàdàn <laughs> ẹ ti rí báyìí níbi tí táyà wà tí nǹkan bá rè sẹ̀mí rẹ̀ ńkọ́ béèyàn tiẹ̀ ń lọ látàdúgbò kan sádùgbò kan tí ò ju ìṣẹ́jú márùn-ún lọ gan ṣé ó yẹ kí èèyàn dúró bí ọmọ ike ni ẹ wò bó ṣe bu tátátá tọ́yẹ gbé lọ wọn ò mọdún tó ti wẹ̀ láàsì ẹ agbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yín dẹ́rẹ́bà ẹ máa ṣe ìspẹ́nsàn mọ́tò yín dáadáa o ẹ máa ṣàyẹ̀wò mọ́tò yín ní jẹ́bẹ̀ ẹ máa yọjú sábẹ́ mọ́tò. Hmm ìwìn ni mo kọ́kọ́ rò <laughs> ìwìn mo kọ́kọ́ rò pé wà lábẹ́ basti basti basti níbo ló lọ. ìbàdàn ìbàdàn ìwò kí ló ṣe ìbàdàn. iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo ló ń ṣe. ẹ́ bíríkìlà. ẹjọ́ tá ń bá bá ọmọ yín wò ó ọmọ ìlú mi nì ọlọ́run ṣàánú wa wọn kàn ìwò lójú jẹ sá ọmọ ìlú tá rẹ̀ ẹ jọ gbogbo ẹ ń bà mọ́ ẹ bá ń ẹ bá ń wá àwọn òbí rẹ̀. ní báyìí ó wá kan ọ̀rọ̀ tá a farabalẹ̀ gbọ́ ò lórí ìròyìn ti Yàyà Bello EFCC ọ̀gá EFCC kan bá wọn bó ní ìròyìn sọ̀rọ̀ wọ́n ti wá sọ ìdí táwọn ò lè fi mú Yàyà Bello bẹ́ẹ̀ náà náà sóòótọ́ wọ́n ní ṣe mọ̀ pé ẹnu òpòrọ̀ iṣẹ́ wọ́n ní káwọn sọ tòótọ́ wọ́n ní gbogbo àwọn tí ń gbéròyìn pé Yahaya wà sọ́dọ̀ àwọn wọn ní rọ́nà ń pa wọ́n ní Yahaya wà sọ́fíìsì àwọn ṣùgbọ́n ìdí táwọn ò lè mú òun náà lélẹ́yìí o inú mi kọ́lẹ̀ ẹ ti gbọ́ ẹ jẹ́ fẹnu ara wọn sọ ẹ bá ń yí sókè nílé agbára ẹ bá ń tan máìkì fún uh, You see, now when he came uh, to our premises, I just told you that orderly. using ordinary logic, you expect that somebody that I may declare was, was your privacy, you, you take him into custody. But we have reasons that are beyond what the public uh, uh, may, may, may have known. And I'm not going to talk about it. I, the Kogi State incident, what happened at the governor, governor, governor's lodge, I was there. There's a lot of uh, misinformation, a lot of misrepresentation about what happened. I was there. I was there. Which is so why we are. nothing I. we, they, they open... so, so, what, what happened? So, yeah, what happened there? Hey, what's up, ẹni fúnra yín lẹni ó máa lọ wípé ẹ pè padà ń tẹ́ ẹ tí ń wá tipẹ́ tẹ́ ẹ declare <laughs> no be juju be this Nàìjíríà ẹ ń tẹ́ ẹ declare pẹ́ ń wá ẹ tó tún wá fẹ́ sí ara rẹ̀ wá ẹ tún wá ní ẹ pè padà pé kó sì máa lọ ná nígbà tó tún wá dalé ọjọ́ tó yọjú sí yín lẹ bá tún kó àwọn bọ́ìsì yín àwọn ọ́fíìsà yín ta kọ́rẹ́ ìwọ̀n yìnbọn ní governors <laughs> ẹ rí ìdí tí àwọn gómìnà àtàwọn ìpínlẹ̀ tó ṣe láwọn ò EFCC báyìí Hey, Tiri. Now, what happened there? Um, when he came, it is true that we asked him to, to go back. And at, at the appropriate time, we will come for him. Uh, I mean, there was an agreement that he will come back. So, and we went, you know, as a responsible law enforcement uh, agency, you know, to meet with him, to have discussions with him, and to bring him, you know, in the way we wanted. And of course, the security details, open fire, you know, raising issues. And because we didn't want because we didn't want uh, anything that may uh, cause a kind of uh, breakdown of law and order, we had to ask our men, you know, to retreat and to come back. It's, it's not the yeah. EFCC that opened yeah. So, uh, I'm, I'm, I'm, sorry. I'm, I'm mostly just responding to, to what you said initially, that there are reasons you didn't arrest him. um, when he came, or you asked him to go back? ẹ wo akólòlò wa pẹ́ títí akólòlò pé bàbá bàbá ń kólòlò wájú wa <laughs> bẹ́ẹ̀ bá sì ti fẹ́ mọ ṣàbòsí ni mọ́ kólòlò yìí abájọ tí very dark man fi ń pariwo wípé sẹ́yìn EFCC àwọn gómìnà náà wọ́n dìde bíi sixteen state báyìí ló ti dìde páwọn ò EFCC mọ́ bóyá kan kúkú káàsà wọn ńlẹ̀ torí iṣẹ́ àyàyà gan tú wọn láṣìírí iṣẹ́ àyàyà ti tú wọn láṣìírí nígbà tán bá ń sọ pé ní tí yàyà ṣe kì í ṣe corruption wípé ní táwọn fẹ́ mú fún gan ó kọjá bẹ́ẹ̀ ẹ wo gbogbo ọ̀rọ̀ tán ń sọ yìí ẹ wo ìdáhùn tán dáhùn náà só tẹ̀yìn náà lọ́rùn bí bàbá ìbá wà ní sàkání yín kí lẹ́ẹ̀sì fún wọn <laughs> ó dáa ẹ má sì nǹkan kan fún wọn à ń ṣe ni à ń ṣàwádà ni <laughs> ọ̀rọ̀ nàìjíríà àbí àkùní máa sunkún lórí ọ̀rọ̀ nàìjíríà bọ́rọ̀ bá ti kọjá ẹkún èèyàn máa fi rẹ́rìn-ín ni. <laughs> gbogbo ẹ̀yin ẹ̀ nígbàgbọ́ nù nàìjíríà ṣe ẹ̀ ráyé yín lóde ẹ jẹ́ kó mẹ́yàrí ká lọ sọ́dọ̀ èèyàn gidi bàbá wa Sunday Igboho ẹgbọ́n sókè. gbogbo owó tí Babangida wa jí kó tó kó lọ òkè òkun kó lọ gbẹ orí wíṣà ló padà gbèsè ayé ó parí ìgbésí ayé ẹ̀ sí. ẹ ọkàn wọn balẹ̀ ọkàn gbogbo àwọn bàbá wa náà àwọn bàbá wa náà ọkàn wọn balẹ̀ wọ́n ti ṣèjọba náà wọ́n ti ṣe pírẹ́sidẹ̀ntì rí náà ọkàn wọn balẹ̀ síyọ̀ ẹ̀yìn kàí gbogbo àwọn ọlọ́run ọba ọba alágbára mo ní àwọn ẹ̀gbọ́n kan tí wọ́n ti ṣe fẹ́dọ̀ náírà ìbùrí wọ́n ń tọrọ owó nìsín ni èpè mẹ̀kúnnù dá wọn láàmú wọ́n ń tọrọ owó kiri jà olórí ibú wọn ọ̀dẹ̀ ní ronú náà ọlọ́run gbọ́ mo lẹ́gbọ́n kan tó ti ṣe ó ṣe fẹ́dọ̀ náírà ìbù fún ọdún mẹ́jọ àǹtí wọ́n ń tọrọ owó lọ́wọ́ mi sí ni mo fọlọ́ ń búra èpè mẹ̀kúnnù ni mo ti láwọn kẹ́nẹ̀ kiri ní ìsìn náà jẹ́ nǹkan kan ọlọ́run bá ń gbọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni <laughs> ọlọ́gbọ́ ọ̀nà kan rẹ́bẹ̀ <laughs> tó kó oúnjẹ olórí burúkú gbogbo nǹkan tó lọ padà fi yáwó ó dolo sí ni gbogbo ẹni tẹ́ ẹ̀ ṣe gbogbo ẹni lóṣèlú tẹ́ ẹ̀ tọ́jú ẹ̀ dolo sí kẹ́yìn ni ẹ̀yin lórí ibú yìí àwọn mẹ̀kúnnù náà padà jẹ property kò ní dáa fún yín àṣẹ wá ó rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ torí àwọn ọ̀bàyéjẹ́ àwọn alọ́kọ́lóhun kígbe àwọn gangan lọ lọ́sà àwọn olè ṣùgbọ́n ọlọ́run ti rán mìsáyà àti àfúnwà òun náà lẹ́sìn wò yóò ní orílẹ̀-èdè UK nínú rálì tó wáyé níjẹta òde yìí ẹ rí bí gbogbo ayé ṣe dúró sánsan bẹ́ẹ̀ náà làwọn ogun ọ̀run náà dúró wípé ọmọ ẹ̀ ń ta àrán ń sẹ̀rè ẹ̀ ń ta àrán kórè tú ìran rẹ̀ lẹ́ẹ̀kọ́nù dèrè ta lẹ́ẹ̀múnú gómìnà yín àti Sunday Igboho <laughs> bẹ́ẹ̀ ṣe ń ṣètàánú tó owó ẹ̀yìn ẹlẹ́tàánú ẹ̀ bọ́ bíi gbogbo àwọn olóṣèlú yín ti ń kówó yín yẹ ti ń bayé láyé yín jẹ́ tó bá ní ẹ̀mú èèyàn kan pẹ̀lú ẹ̀ta anú tẹ́ ẹ ní fún Sunday Ìgbòho mẹsáyà àtìyà ta lẹ́ẹ̀mú ìyẹn alábòsí gbogbo ẹ̀rẹ̀ ìnáwó sáwọn gómìnà yín ẹ̀rẹ̀ ìnáwó sáwọn ààrẹ yín àbí ẹ̀rẹ̀ ìnáwó sáwọn olóṣèlú yín àbí ẹ̀rẹ̀ ìnáwó sáwọn àwọn bàbá ń gbẹ̀jọ́ yín tán báyé yín jẹ́ nàìjíríà tán báyé nàìjíríà jẹ́ abẹ́ẹ̀rí fọ́nrán EFCC tá a mú wá fún yín àní àwa fẹ́ orílẹ̀-èdè tuntun tá a ti ṣe nǹkan tuntun kì í ṣe bọ́ ṣe ń ṣe nàìjíríà ẹ jẹ́ àgbọ́ fọ́nrán ìdí ẹ̀ ká tó wá bọ̀dì sínú ìròyìn ní tààràtààrà lọ́dọ̀ ọ̀gá àmì ọ̀gbẹ́ni Bobby. After this, I submission and I present to you today this flag àbẹ́yìn náà rí gbogbo ẹ̀ bó ṣe gúnrégé tó tò bí ètò <laughs> táwọn kan wá ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ tán náà ti gba independence láti ọdún ọdún bíi mélòó kan eh, ti tí tí amalgamation ti expire mọ́ ọ lọ́wọ́ eh, ẹ gbogbo ẹ bó ṣe dùn bó ṣe bó ṣe dùn wò bó ṣe gúnrégé ẹ wo ẹ wo ètò ẹ wo ètò ní Yorùbá nation ẹ wo àárò ń fáyọ̀ bí ó sọ pé amọ̀gbẹ́yìn ọ̀tá náà ẹ wà lórí kan ní tẹ́ ẹ mọ́ yọ wá wo ọlọ́run ó fòsì wà lẹ́yìn lórí náà ni ẹ gbà fọlọ́run látara bàbá wa Sunday gbogbo tí ń bínú tó ń bí tó ń bí yín nú yẹn ẹ rè é máa lá epo sí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀yin lẹ̀ ń ṣera yín o torí ẹ̀yin lẹ̀ ní ìfúnpá ẹ̀yin ní ìfúnpá yín ga ẹ̀yin lórí ń fọ́ ẹ̀yin lẹ̀ ń lo fẹ́ńsì kìtẹ́ ń lo alábùkún <laughs> ó dá ìròyìn tá a mọ̀ fi káde gbogbo rẹ̀ ńlẹ̀ lábala ti ìròyìn lérèfé fún tàṣálẹ́ yìí ní ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹwàá ọdún 2024 àná ni ìròyìn jáde lórí Vanguard newspaper mo mọ̀ọ́mọ̀ darúkọ wọn ni kẹ́ ẹ lè mọ̀ wípé kì í ṣe wípé wọ́n rè wá ń bì kan orúkọ ọ̀gbẹ́ni náà ni Professor Luga ẹ wọ́n ní ó ní wàzírì karùn-ún ẹ ó ní wàzírì báyìí ṣùgbọ́n òun ní ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ ní Katsina Katsina ṣé ìlú Haúsá ni ká pé Katsina àbí ìlú àwọn Fúlàní kẹ́ ẹ̀ lè mọ̀ wípé ẹni tí ń sọ̀rọ̀ gangan Fúlàní ni níbi tí Buhari ti wá lòun náà ti wá o níbi mítìnì kan ìpàdé tán ṣe lánàá òde yìí lọ́jọ́ Sunday èní ní fourteen thirteen on the thirteenth náà ṣe lánàá níbi tán ti sọ wípé àwọn coalition fún ẹgbẹ́ àwọn nọ́ọ̀tì níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ibẹ̀ ló ti mẹ́nubà tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe atótónu lórí bí nàìjíríà ó ṣe pín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ìfẹ́ sọ̀rọ̀ ọjà ṣùgbọ́n wọn náà náà ti rẹ́dì báyìí wọn náà ti ṣetán wọn wá ń kọrin àwọn akọni ń palẹ̀ ogun mọ́ Èdùmàrè mọ́jọ́ mi bóde ó ti professor Lugard ó ti tẹnu ẹ̀ o ṣùgbọ́n ẹ ń bá ti jẹ́ pòfẹ́sọ̀ náà onímọ̀ ìjìnlẹ̀ nìyàn bẹ́ẹ̀ náà sì ni ah, pòfẹ́sọ̀ mọ̀ ni. ọ̀jọ̀gbọ́n ní jẹ́ bẹ́ẹ̀ àwọn èsì ìbẹ̀rù wọ́n sọ̀rọ̀ wọ́n jáde tán ni a wà wọ ẹni tí ó wà wé ọ̀rọ̀ sí ẹsẹ̀ Sunday Igboho bàbá ńlá bàbá ẹni tí ò ti tẹ ilé agbófinró kan tí ò mú eléyìí tó sọ̀rọ̀ yìí tó sọ wípé kí àwọn haúsá máa prepare fún separation abẹ́ẹ̀rí pé ó ti dójú ẹ̀ ni wọ́n kàn ń fi kinní sábẹ́ àwọn ń parọ́ wọ́n ń sá pamọ́ sẹ́yìn nǹkan kan bọ́stọ̀ọ̀bù tí gbogbo ayé ń dúró dèrè lórí ọ̀rọ̀ nàìjíríà wípé àwọn ìran mẹ́ta gbòógì àwọn tribe mẹ́tẹ̀ẹ̀ta tó tó tó lẹ́nu tó lẹ́ẹ̀kan haúsá ìbò yorùbá lábẹ́ haúsá ni fúlàní sá pamọ́ sí ọjọ́ tí wọ́n bá ti decide ìbò ti decide pa wọn ó lọ yorùbá àwa ah, tiẹ̀ ti múra tán ẹ wá wà àwọn haúsá náà àwọn náà ti wá ń ṣe ìrere wípé àníkí nàìjíríà pín wọ́n bọ́ ta wọn sọ ni Vanguard ló gbé wípé kí nọ́ọ̀tì náà máa múra lẹ̀ káwọn fọwọ́sowọ́pọ̀ pé self determination èbó bọ́ ṣe lónìí o self determination self determination mo sì ti sọ ọmọ ní tó bá ti di ọwọ́ àwọn haúsá pàápàá jùlọ tó tún wá jẹ́ àwọn fúlàní náà ń sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbà máwọn haúsá lọ́wọ́ ni ẹ̀rí páwọn haúsá orí wọn ò pé orí wọn mọ̀ pé nísìn wípé àwọn ló yẹ káwọn dìde kàn béèrè fún self determination àwọn ará bíi tètè wàá fẹ́ gbà mọ́ wọn lọ́wọ́ wàhálà ó so nílé haúsá pẹ̀lú ọ̀rọ̀ yìí torí ẹni tí mò ń wo pàápàá jùlọ Katsina wọn láwọn Fúlàní náà forí wọn sọlẹ̀ ńbẹ wọn ti gbà mọ́ wọn lọ́wọ́ kásá náà ti gbà mọ́ haúsá lọ́wọ́ wọn ti gbà mọ́ haúsá lọ́wọ́ ọ̀nà wa jáde ní ìsìn wàzírí <coughs> táwọn kùdìẹ̀kùdìẹ̀ kan aláìgbọ̀n ọ̀dọ̀yọ̀ tó ń kóra wọn kiri ní ilẹ̀ yorùbá tó ń pera wọn láwọn jàgà jihadisi tó ń gbé fúlàgì palestine káàkiri ọmọ ọ̀dọ̀ rasidi ń wò ó n ò fẹ́ fi oyè irọ́ tó ló ń jẹ n ò fẹ́ fi pè nítorí àwọn mùsùlùmí ti láwọn ò joyè àwọn ìfi èèyàn joyè èèyàn gidi náà máa fi joyè mufti wọ́n ti lọ́mọ tanu ọmọ àlèlú wa sí ni lọ́rọ̀ kan òun dà lóoru ó lóun gbẹ́sìn lórí àwọn ẹlẹ́sìn tán ń tọ́ ibi tán ní tán ti fẹ̀sùn kàn póre ìgbowó rèé o àwọn ẹlẹ́sìn àwọn tán ránṣẹ́ rèé o àwọn tó jẹ́ wípé wọn bí dáa kó líìdì irun táwọn eléyìí bá wà nù mọ́sálásí wọn bí ohun tẹ́ni tí ń pera rẹ̀ ní jihadisi nílẹ̀ Yorùbá dá àwọn náà ń sọ pé àwọn fẹ́ yìí ó ta àwọn wá ń ṣàtakò lẹ̀ Yorùbá wọ́n ń ṣàtakò Yorùbá nìsan àwọn aláwọ̀ bíi àwọn aláòbí ẹ wo àní ìrìjú báyìí lọ nínú ìròyìn lérè èfè fún tàṣálẹ́ yìí ẹ já bọ́ọ̀dì sọ́dọ̀ ga. mo tún kí ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé lóko lẹ́yìn odi o ní diaspora ni tàbí ní nàìjíríà bó lójú ọjọ́ lọ́dọ̀ yín ṣé gbogbo ẹ̀ ń lọ́ bá ṣe kọ̀wé rẹ̀ sórí bojú ọwọ́ ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún mẹ́mí rẹ́mi ó tún fún wa lọ́jọ́ mi ìta tún fi ríra wa àmọ́ gbéra wa débẹ̀ ibà ròyìn náà ni ibà gbé wọn débẹ̀ ibà yànnànà ibà rìn gínìgínì tíkú mi ẹ̀ tíkú yìí mo tún ti kó ìròyìn dé eléyìí tá àyà kólẹ̀ lórí tábìlì mi tí ń fi tíkú yín lónìí ọlọ́run ó sì gbà fún wa yóò bá wa ṣe èmi náà ní ibà gbé wọn débẹ̀ ibà létéńté ibà ìfẹ́sowápọ̀ ibà gbáǹkọ̀gbì ibà ìtúdírẹ́sàn ibà go straight to the point èmi náà ní ibà létéńté oyè tẹ́ ẹ fi mí jẹ ó pọ̀ gan-an ni èmi náà ní ibà sánáwọlé ibà lọ tààràtààrà ibà yànnànà ibà kanjú abẹ́ǹkó èmi náà ni ibà sísọ lójú eégún èmi náà wà ní ibà kéde yín fún Yorùbá Nation adúpẹ́ akú oríire àná o adúpẹ́ akú oríire ìjẹta àti tàná bẹ́ẹ̀ náà la tún kíra wa kú oríire tòní Yorùbá Nation ń ṣojú wa yóò sì tẹ̀ wá lọ́wọ́ àwọn ọ̀tá wa lọ́lọ́run ó dójú tì abẹ́ẹ̀rí nǹkan bọ́lọ́n ṣe ń bá wa tó gbogbo ògo àti ọpẹ́ la dá padà sọ́dọ̀ ọlọ́run ó dáa nínú ìròyìn ọlọ́mọlé tó ní ní pápá àpáláìdé ìnà pẹ̀lú ẹjẹ́ mọ́ gbé yín wọnú àwọn àkórí ìròyìn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ kí mi lánàá ní mẹ́sàn-án mẹ́wàá á àkó oríire àkó oríire o ẹ láìkí fìlà mi ẹ láìkí agbádá mi àti àṣì ẹ ni bẹ́ẹ̀ náà sì ni iṣẹ́ rí ayọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ká ayọ̀ sí tàbí tó o lásúgà <laughs> tàbí tó o láyọ̀ iyọ̀ gan ṣòro ó lájú ní ìsìn kó o mọ́ bá a ní ìfúnpá àwọn tó ní ìfúnpá ń sìn wọ́n ní kàn mọ́ sá fún iyọ̀ ni ṣùgbọ́n bọ́lọ̀ ń bá fi ayọ̀ ọkàn tó kàn mọ̀ọ́mọ̀ fi sí ọ lọ́kàn tó tiẹ̀ tí ì rí n tó ń lé gan tí ò tí ì dọ̀wọ́ rẹ ṣùgbọ́n tí ayọ̀ ti kún inú ọkàn rẹ ó rí gba ọlọ́run ọba ayọ̀ wẹ́pọ̀n gidi ni kéèyàn máa yọ̀ níbi tí ìbànújẹ́ ti sọ̀ráǹdì everywhere ẹ wo nàìjíríà kí ló lè fún yàn láyọ̀ nàìjíríà ṣùgbọ́n àwa chúùsì láti yọ̀ á gbòmìnira ayọ̀ ni máa mú òmìnira wa ìwọ tó wá ń sù tó ń tó tó tó ìwọ tó ń sù tó ń tó ń kájọ ó ìyẹn gan ju àhámọ́ lọ ó junú ẹ̀wọ̀n lọ ẹni tó bá fẹ́ wá òmìnira fúnra rẹ̀ ó ti gbọ́dọ̀ gba òmìnira nú ọkàn rẹ̀ ayọ̀ ọkàn sì lòmìnira kò sì dìgbà tó bá tó gba ń tó ń wá kó o tó bẹ̀rẹ̀ sí ní yọ èèyàn máa ń yọ dé ọjọ́ ayọ̀ rẹ̀ ni. ó dá o àwa priest lónìí mo kàn ní sáré fi tọ́ yín lẹ́nu wò ni torí yorùbá náà ló ní ìtọ́wò lámọdúnú ọbẹ̀ lára àkórí ìròyìn tí mo wá kà sí létí tí mo fi gbé yín débẹ̀ àwọn bus stop tí mo gbé yín dé ẹ jẹ́ n kọ́kọ́ ṣàlàyé ẹ̀ fún yín kí n fún yín ní bouquet kí ẹ ń kọ́kọ́ pèrò sọ́kọ̀ báyìí o ó dáa báyìí ẹ bá wọ ẹ bá pín kókalẹ kókakó ẹ bá pa àwọn èèyàn wọlé pé ọ̀gbẹ́ni Bobby Ataye tún ti dé o àtàwọn olólùfẹ́ wa abala tí náà á fẹ́ débẹ̀ nísìnyí abala kọ́mẹ́sẹ̀sán àkọ́kọ́ nínú àwọn àkórí ìròyìn tá a kọ̀ mú wa fún yín ó ní ti ọ̀rọ̀ very dark man yìí o ó ń ya gbogbo ayé lẹ́nu ọjọ́ wo ló sì fi léde tó ní òun fẹ́ bẹ̀rẹ̀ NGO làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní dáwó làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní dáwó ẹ wá mọ nǹkan kan tó ya gbogbo èèyàn lẹ́nu ó yà fẹ́ dapman náà lẹ́nu fúnra rẹ̀ ó ní ení tere èjì tere oníkọ́bọ̀ onísìsì ó lóun rí oní two hundred naira ó lóun rí ẹni tó dá hundred naira ó lé èèyàn kan àbí méjì ló dá bóyá bíi one million sí two million fóun lódìdí ó láwọn ní hundred thousand lè kà wọ́n àwọn ní two hundred thousand lè kà wọ́n ó ní ṣùgbọ́n ó mo ti ń gbé yín lọ àá <laughs> gbé yín débẹ̀ ó dà kéèyàn mú ìwà òtítọ́ ń jọ bí ẹni pé ọlọ́run fẹ́ fi very dark man kọ́ àwọn celebrity ó fẹ́ fi kọ́ wọn níwà òdodo ṣùgbọ́n sàn lè ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní NGO àríláríjá wọn fi ń kówó jẹ ni. ó dá onípàpà pàálẹ̀ kejì tá a mọ̀ mú ojú tó nínú àwọn àkórí ìròyìn ó ní ti ìjọba o tí wọ́n ti rojú koko mọ́ gbogbo àwọn olówó nàìjíríà tó ní ọkọ̀ bàálù ayárabíàṣá ìyẹn private jet ọkọ̀ bàálù ayárabíàṣá aládàáni wọ́n ti sọ wípé ọgọ́ta nínú gbogbo wọn wọ́n náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n ní sixty of them wọ́n ní wọ́n san owó duty owó táàksì owó tí wọ́n fi gbé nǹkan wọlé látòkèrè wọ́n nígbà kan gbé wọlé ìmíì sì ti rà ní ìsìn ó ti kọjá ọdún kan wọ́n ní wọ́n san owó duty wọ́n ní àwọn ó grandi wọn àwọn ó tilẹ̀kùn mọ́ wọn àwọn ò fi kọ́kọ́rọ́ pa mọ́ ó tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pa mọ́ ó tilẹ̀kùn mọ́ bàbá wọn bóyá àwọn èèyàn wà á gbà bóyá wọ́n jọ ọ̀nà tán bí owó bóyá wọ́n sì wà kó ìwé jáde àjọmójú wa débẹ̀ nínú àkójọpọ̀ ìròyìn lónìí o bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn míì láti gbọ́ o àpabio ìyẹn senate president tó ti sọ fún ọmọ nàìjíríà ó ní ẹ mọ́ tijú lásìkò yìí o ẹ̀yin ọmọ nàìjíríà níbikíbi lẹ́nìwé àtẹ́ bá ti rí i pé wọ́n ń ha oúnjẹ tẹ́ bá ti kófìrí oúnjẹ ọ̀fẹ́ ó ní ẹ̀bò wìtìwìtì <laughs> mo ní sẹ́wọ̀n gàbá yìí o àwọn olórí tẹ́ ẹ fi sípò ẹ̀ rí pé kò yí àwọn náà mọ̀ tó bá ti ń pawó àrọwà ìfún yín kò yé wọn mọ́ nìyẹn wọ́n níbi kí bí anywhere at any corner tẹ́ bá ti rí oúnjẹ wọ́n ní wọ́n ti wá mọ̀ pé ebi ń pa yẹn náà sì sun yín dédìí ebi. <laughs> àmú fọ́nrán rẹ̀ wá fún yín lónìí o jẹ́ kí n jẹ ní máyò dùn ṣùgbọ́n àwọn ò ṣe bẹ́ẹ̀ àmú fọ́nrán rẹ̀ wá fún yín àwa àwọn nàìjíríà wa ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé èèyàn mélòó ni ìwọ bọ́ èèyàn mélòó ni ń jẹun nínú ilé rẹ̀ lásìkò ibi ó dá àmú fọ́nrán ibi tó ti sọ wá fún yín á ṣe àtótónu díẹ̀ lórí ẹ̀ nínú àkójọpọ̀ ìròyìn lónìí bẹ́ẹ̀ náà ni ìròyìn tá a mú wá fún yín lánàá ọ́pdẹ̀tì ẹ̀ wá o ti ń dùmẹ̀ sínétọ̀ tó wá láti Borno State ọ̀rọ̀ tó sọ ṣé ẹ mọ̀ wípé ó dọ́gbọ́n sọ̀rọ̀ kò fẹ́ lọ bá ààrẹ Tinubu tààràtààrà ẹ rántí ọ̀rọ̀ tó sọ tó sọ pé gbogbo àwọn tí ààrẹ Tinubu kó sòdì wọn náà náà ń ṣe ààrẹ Tinubu lọ́nà ó ní àwọn gangan náà ń fi orí ààrẹ Tinubu tó fi ń sọ àwọn ọmọ Nàìjíríà pé àwọn náà ń ṣe iṣẹ́ burúkú àwọn náà ń gba ààrẹ Tinubu ní ìmọ̀ràn burúkú pé àwọn ni wọ́n sọ fún ààrẹ Tinubu bó ṣe ń lọ gangan pé wọ́n ń parọ́ fún ààrẹ Tinubu ààrẹ Tinubu náà wá rò wípé àwọn èèyàn ń jẹ wọ́n ń yó pé wọ́n ń jẹ bùdànù wípé ìkà ni wọ́n ó sọ̀rọ̀ sí wọn lánàá ṣùgbọ́n àtúbọ̀tán rẹ̀ ti wá ń jẹyọ báyìí o àwọn ẹgbẹ́ PDP wọ́n ti ń sọ wọ́n ní fúnra yín lẹ́ẹ̀mọ́ fúnra yín lóògùn jẹ àwọn ẹgbẹ́ APC ti wá ń kìlọ̀ gan gidi fún Ndùmẹ̀ kí ló tẹ̀yìn ẹ̀ wá àgbẹ̀yìn débẹ̀ lónìí nínú àkójọpọ̀ ròyìn update ni lórí ti ròyìn ìtànà ẹ bá gbọ́ continuation ònu bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ amétí náà a tún ní ọ́pdẹ́ẹ̀tì fún amúròyìn ẹ̀ náà wà fún yín níbi tó náà ti sọ̀rọ̀ tó ní sí àwọn ọmọ nàìjíríà pàápàá jùlọ àwọn yúùtù ó ní sọ́dẹ̀ níyàn ni ó ní bóun náà sì máa tẹ ojú wọn mọ́lẹ̀ báyìí tán máa wòran wípé kán jáde fún ẹ̀hónú hàn ẹ sì mọ̀ pa mú ọ́pdẹ́ẹ̀tì wá fún yín ṣùgbọ́n ọ́pdẹ́tẹ̀d lélẹ́yìí báyìí <laughs> ìkan lára àwọn gbajúgbajà ó lóun tú àṣírí ni ó lóun tú àṣírí amésí wípé amésí náà fìdí janlẹ̀ pé òun náà lulẹ̀ pé àsàmẹ́sí náà bá ààrẹ Tinubu wọ́n jọ dìbò primaries ni ló bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ó ní ẹ wá gbọ́rọ̀ ó ní ti ń dun amẹ́sí rẹ̀ ó ní ara ń kan ni ó lára sì ń ta bẹ́ẹ̀ náà ni minister of defence náà fẹ̀sùn kàn ṣùgbọ́n tán gbójú kúrò níbi ara ẹ̀sùn rẹ̀ minister of defence ó yẹ kẹ́ ẹ rántí rẹ̀ ẹ̀ òun náà sọ̀rọ̀ sàmísí àmú kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wá fún yín lónìí nínú àkójọpọ̀ ròyìn bẹ́ẹ̀ náà látúndọ̀ wọ́n ní Nàìjíríà ti di àkìtàn bí gbogbo ayé ló ń da ilẹ̀ síbẹ̀ lórí ọ̀rọ̀ ti Super Eagles ń tán fojú wọn rí ní Libya àgbẹ̀yìn débẹ̀ lónìí nínú àkójọpọ̀ òròyìn bẹ́ẹ̀ náà ni lórí ọ̀rọ̀ owó orí o wọ́n ti wá tún fún alọ́dẹ tí o ààrẹ Tinubu ní owó orí táwọn ní kẹ́ ẹ wá san wípé ẹ mọ́ fòyà ẹ mọ́ wọ̀rí àwọn ò jẹ́ kó rọrùn fún yín wọ́n lẹ́ẹ̀lẹ́ mọ́ san díẹ̀díẹ̀ wọ́n ní ọ̀dà àgbẹ̀yìn débẹ̀ gbogbo nǹkan sọ nínú àkójọpọ̀ òròyìn lónìí bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn míì láti gbọ́ o tí wọ́n sọ wípé wọ́n fẹ̀sùn kan eh, ọ̀gá iléeṣẹ́ Peace Airline lamẹ́ríkà ẹ̀rí lórí ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gá earpiece eh, eh, Anthony airline tí mo ń lọ sí amẹ́ríkà tí mo ń lọ bọ̀ ní ìsìn sẹ́wọ̀n pé wọ́n sẹ̀ ń bá wọn yanjú wàhálà kan tó ṣẹlẹ̀ ní ìsìn ni wọ́n bá náà fẹ̀sùn kan ṣùgbọ́n ó ti jáde ó ti sọ̀rọ̀ ó ní àhesọ ọ̀rọ̀ ní ó ní ọ̀rọ̀ fògànà á gbé yín débẹ̀ nínú àkójọpọ̀ ìròyìn lónìí bẹ́ẹ̀ náà nínú àkórí ìròyìn yìí láti bá wọn ní àwọn ọ̀dọ́ rí òkú àti ọ̀pọ̀ eegun èèyàn ní àgbàlá olórí agbègbè kan wọ́n dáná sun òpó ilé ṣọ́ọ̀bù àti àgọ́ ọlọ́pàá níbo ló ti ṣẹlẹ̀ nàìjíríà ní lẹ́dó kí ló ṣẹlẹ̀ gangan àwọn wo náà pa síbẹ̀ tán rí òkú wọn ń bẹ̀ tán rí eegun gbogbo ẹ̀ náà lágbèrè níbẹ̀ nínú àkójọpọ̀ ìròyìn lónìí o bẹ́ẹ̀ náà nínú àkórí ìròyìn míì láti gbọ́ o ti arákùnrin kan bàbá ọmọ kan tó ṣe ìdánwò jáàmbù tó sì kọ̀mpẹ́tíṣàn lòdì sí iléeṣẹ́ jambo ó sì mú tààràtààrà àràbùjá lọ́dọ̀ àwọn sẹ́nẹ́tọ̀ ó sì sọ wípé wọ́n parọ́ mọ́ ọmọ òun ni o kí ló ṣẹlẹ̀ gangan kí ló fa ọmọ rẹ̀ àti kan nínú àwọn supervisor jambo pọ̀ kí ló dé kí ló fà á táwọn supervisor jambo tán ní láti máa fún àwọn ọmọléèwé tó wá ṣèdánwò ní nọ́mbà wọn wípé ẹ pè mí sórí aago mo sì parí ìdánwò kí nìdí kí ló fà á kí ló dé tí bàbá yìí yarí kanlẹ̀ kí ló dé tó gba ọ̀dọ̀ àwọn sínéètì lọ sómọ̀yàn ń bẹ̀ ni a mú kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wá fún yín nínú àkójọpọ̀ òròyìn lónìí eléta àwọn fi káde rẹ̀ ńlẹ̀ àwọn òròyìn burúkú nàìjíríà ìṣe àwọn ní àwọn agbébọn kọlu àwọn akọ̀ròyìn wọ́n ṣekú pa èèyàn mẹ́ta nílẹ̀ ibo ẹ wò á débẹ̀ nínú àkójọpọ̀ ìròyìn lónìí ní báyìí ẹja wá bọ̀dì sínú abala tí ó mọ̀ kàn abala sánáwọlé ní pápápá àjọmọ̀ sánáwọlé báyìí tí n fi mọ gbé yín débẹ̀. ó ra báyìí ní tààràtààrà ẹja mọ̀ wọnú abala sánáwọlé lọ ìbá sánáwọlé yìí náà ní o báyìí ẹ bá yọ ẹjọ́ ẹ bá wa pín kó kálé kó kákó àní pẹ́ rárá nínú ìròyìn tòní ó dá nínú abala ìròyìn sánáwọlé lónìí eléyìí ó ní ti ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Brazil o níbi tí olórí ìjọba wọn tó ti fi òfin de àwọn onítẹ́tẹ́ àwọn oníléeṣẹ́ tẹ́tẹ́ wọ́n ní ẹgbẹ̀rún méjì two thousand ẹgbẹ̀rún méjì ṣọ́ọ̀bù àti ilé tẹ́tẹ́ lápapọ̀ ní orílẹ̀-èdè Brazil ti ti pa lẹ́yìn tí ìjọba orílẹ̀-èdè náà fi léde pé orílẹ̀-èdè àwọn ń ṣàìsàn lọ́wọ́ làwọn èèyàn wá ń bi wọ́n pé irú àìsàn wo kí ló kọlù yìí ṣé covid mi tún ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí ń ni ó ní kì í ṣe àìsàn ara lélẹ́yìí o ó ní àìsàn tó ń ṣe àwọn aráàlú àwọn ó lóun ló yẹ kàn mọ́ pè ní àrùn tẹ́tẹ́ pé àrùn tẹ́tẹ́ ń bá àwọn aráàlú àwọn jà láwọn èèyàn bá bú ẹ̀rín pé àṣẹlù ah, ah, yín nìkan náà ti ń ta tẹ́tẹ́ ni ẹgbẹ̀rún méjì ṣọ́ọ̀bù lásán náà ti ń ta tẹ́tẹ́ ó kárẹ̀ kó kó wá lọ wo àwọn kíọ̀sì pẹ́pẹ́pẹ́ láwọn bàbá àjẹ̀bù ah, wá bàbá àjẹ̀bù tó bá ka iye bàbá àjẹ̀bù tó wà lẹ́kọ̀ọ́ èkó nìkan yóò fẹ́ wọ five thousand láwọn ṣọ́ọ̀bù kéréje kéréje àti ìka ti sport betting o àti ìka torí betting pọ̀ ní nàìjíríà wọ́n ń ta tẹ́tẹ́ mo ti ẹ̀ rántí àwọn tẹ́tẹ́ ayé àtijọ́ <laughs> àwọn bàbá yẹn wọ́n máa ń pọ́n lásọ ni ẹ̀ tì mọ̀ kò ní tẹ́tẹ́ lélẹ̀ ẹ̀mí burúkú lẹ̀mí tẹ́tẹ́ ó ní olórí Brazil ṣe wá yarí báyìí o pé kò ṣẹlẹ̀ rí lu àwọn kò pọ̀ tó báyìí rí o pé odidi two thousand àwọn nàìjíríà bá ní dey play wà ó ní pandemic kí ló ń jẹ́ ó mọ̀ tó wọn pandemic ni irú àwọn àìsàn bíi covid nǹkan kan yẹn náà wọ́n pè ní pandemic ó ní tó ṣẹlẹ̀ nù ó ní pandemic tẹ́tẹ́ gambling ó lóun ló ń wọ́rí àwọn ọmọ ìlú àwọn ó nídìí èyí ó ní àwọn èèyàn ń kówó rèdí tẹ́tẹ́ owó tó yẹ kán fi tún ìlú ṣe owó tó yẹ kán dà sí orí ọrọ̀ ajé ó ní àwọn onítẹ́tẹ́ ló ń gbà mú ní à onítẹ́tẹ́ ṣe ẹ̀ fún láísẹ̀nsì ńlú yín ni ebi inú ọrọ̀ ajé yín náà ni yóò máa padà sí wọn ní rárá wọn láwọn ò fẹ́ káwọn mọ̀ lọ àwọn mọ̀ ta tẹ́tẹ́ mọ́ ó dá wọ́n sá ti ti ọgọ́rùn-ún méjì wọ́n sá ti ti ẹgbẹ̀rún méjì ṣọ́ọ̀bù pàbá yìí o <laughs> bóyá yẹn ó lé ẹ̀mí tẹ́tẹ́ lọ ní Brazil lé ṣùgbọ́n kọ́ máa wà lé ẹ̀mí tẹ́tẹ́ kò ń Brazil tán kọ́ máa pé Nàìjíríà ni ó tún padà sí <laughs> orí inú kòsòwò kòsòwò yìí àwọn èèyàn sì ń ta tẹ́tẹ́ Nàìjíríà o ó rẹjá kó ń bẹ̀ wọ ẹjẹ́ sọ́dọ̀ super eagles ìròyìn tá à ń gbọ́ látọ̀dọ̀ àwọn super eagles báyìí ó ní agbára o wọ́n ní wọ́n fò wọ́n lé téńté wọ́n ní wọ́n gbéra wọ́n lọ sí orílẹ̀-èdè libya ṣùgbọ́n gbàtàn débẹ̀ wọ́n ní ẹ̀gbin gbùn ni wọ́n fi kàn wọ́n o wọ́n ní nàìjíríà ti wá di àkìtàn gbogbo ayé ló ń dalẹ̀ síbẹ̀ o lọ́tẹ̀ yìí orílẹ̀-èdè libya ló yàgbẹ́ tó sì dálé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles nàìjíríà lórí pẹ̀lú bí wọ́n ṣe mọ̀ọ́mọ̀ dá wọn dúró ní ibùdókọ̀ òfurufú fún wákàtí méjìlá àfẹ̀dé odidi ọjọ́ kan gan nù odidi ọjọ́ kan àfẹ̀mọ́jú tí ò sóoru ń bẹ̀ odidi ọjọ́ kan ilẹ̀ mọ́ ṣùgbọ́n ní full day ìdajì ọjọ́ nìyẹn wọ́n ní àwọn wá ń wò pé kí ló ṣẹlẹ̀ wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta áà ah, ah, ó mọ̀ ń kọjá abẹ́ wọ́n lélẹ̀ tó tiẹ̀ wá dùn àwọn jù ní wípé ẹni tó jẹ́ pílọ́ọ̀tì àwọn tó jẹ́ ọmọ Tunisia Tunis wọ́n ní ó gbìyànjú bí òtẹ́ẹ̀lì mẹ́ta ló gbìyànjú láti lọ́ǹtì àwọn síbẹ̀ tó sàn ń parídàrídà tó ń sọ pé ẹgbẹ́ wọn lọ bí ó ló sì tẹ̀lá wọn wọ́n ló sì tẹ̀lá wọn débẹ̀ wọ́n ní sùn gbogbo òtẹ́ẹ̀lì tó gbé àwọn yà wọ́n ní wọ́n jẹ́ kó ń wọlé wọ́n ní wọ́n ní ọmọ nàìjíríà kankan gbọ́dọ̀ wọlé náà wọ́n á wò pé àwàdà làwọn rò pé ẹ̀ ń ṣe àwọn wá gbá bọ́ọ̀lù ẹ̀ sì ti àwọn mọ́bì kan fún odidi wákàtí méjìlá kí náà ṣe ṣé ìjọba nàìjíríà sẹ́yìn ni tíjọba nàìjíríà bá wá sẹ́yìn sí sára àwọn olóyè tẹ́ ẹ ti yọ aró sára àwọn olóyè tẹ́ ẹ ti yaró nídìí èyí wọ́n láwọn ò gbá bọ́ọ̀lù táwọn wá gbá mọ́ wọn láwọn padà lọ́lé wọ́n lẹ́gbìn pọ̀ jù pé àìfinipinni àfẹ̀yànpẹ̀yàn ló mú ará oko sábàǹtẹ̀wọ̀lù tí gbogbo orílẹ̀-èdè bá ti ẹ̀rín àwọn fi ń bíi ti Libya ni wọ́n ní tí gbogbo ọ̀pọ̀lọ́ bá ń ṣẹ́gìrì sí ìyàn lára wọ́n ní sẹ́rú ọ̀pọ̀lọ́ Libya ni ó máa ṣe o tí yàrá bá gbé ni sánlẹ̀ kékeré náà tún máa gorí ẹni o wọ́n ní tí wọn ò bá tiẹ̀ bọ̀wọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà ṣebí Super Eagles ni àwọn sáwọn wá kéré nú ayé ni pé nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù láfíríkà even lágbàáyé wọ́n láwọn ò kéré wọ́n ní ṣùgbọ́n wọ́n fojú tẹ́ńbẹ́lú àwọn o wọ́n wá ń sọ wọ́n ní àjọ NFF náà ti dá sí i ìjọba nàìjíríà náà ń wòye wọ́n láwọn náà ti ń ṣètò bí wọ́n ṣe máa gbé wọn padà sílé wọ́n sì ní àwọn máa wá fífín ìdí kókò pé n tó ṣẹlẹ̀ gan tán fi wu irú ìwà ìsí wọn wọ́n láwọn fẹ́ mọ̀ wípé ṣe ni wọ́n mọ̀ ń sùn kiri àwọn agbábọ́ọ̀lù super eagles nàìjíríà díje tó sì rèé ṣe ìdíje láti pegere fún ìdíje afcon twenty twenty five ni tó yẹ kó wáyé lọ́la ọjọ́ ìṣẹ́gun lórílẹ̀‐èdè libya ó yẹ kí nff ó yẹ kí nfa ìbọn dá sí o ó yẹ kí nfa àti caf kan bọ́n dá sí ọ̀rọ̀ yìí o torí kò gbàbí kan yé ọmọ nàìjíríà àjọ nff tó ń rí sí eré bọ́ọ̀lù nàìjíríà wọ́n ti wá sọ fún bbc sport africa wípé níṣe ni wọ́n fi àwọn agbábọ́ọ̀lù nàìjíríà ọ̀hún sílẹ̀ ní pápákọ̀ òfurufú tí ẹnìkan kan kò sì yà sí wọn balógun ikọ̀ super eagles william troost ekong sọ lójú òpó x rẹ̀ pé gbogbo àwọn agbábọ́ọ̀lù ti fẹnu kò wípé a kò ní kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí mọ́ mo ti ní oríṣiríṣi ìrírí nípa bíbá bọ́ọ̀lù káàkiri orílẹ̀-èdè áfíríkà àmọ́ ohun tí ojú òun rí ní libya olóburú dáìyó ìṣẹ̀lẹ̀ ìwáyé lẹ́yìn tí libya fẹ̀sùn kan nàìjíríà wípé wọn ò ṣe ikọ̀ agbábọ́ọ̀lù àwọn dáadáa nígbà tí wọ́n wá sí nàìjíríà láti kojú super eagles nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí nàìjíríà ti jáwé olúborí pẹ̀lú àmì ayò kan sódò nílùú uyo lọ́jọ́ ẹtì tó kọjá wọn láwọn náà fẹ́ ránró àwọn fẹ́ gbẹ̀san wọn ní òṣùwọ̀n tẹ́ fi wọ́n fáwọn làwọn fẹ́ fi wọ́n fún yín wa. wọ́n ní ìdí nìyí táwọn aláṣẹ àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá libya ṣe fẹ̀sùn kan àjọ nff pé wọ́n darí bàálù tó gbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù libya wá nàìjíríà lọ sí ìlú port harcourt dípò òwúyó tí eré bọ́ọ̀lù náà ti wáyé wọ́n náà mọ̀ọ́mọ̀ ni pé kó lè rẹ àwọn agbábọ́ọ̀lù Libya pé ìdí tán náà ṣe fẹ́ ṣe fún wọn nù pé <laughs> orí kan òjò kan lọ <laughs> abẹ́wà rí oríṣiríṣi táwọn Áfíríkà ń ṣe fúnra wọn hmm, ó dáa wọ́n ní ilé la ti ń kẹsàn-án ròde ẹ̀wà rí ìtìjú tó kàn ń kó ẹ̀wà rí ìtìjú tí kàn ń bá Nàìjíríà tí Nàìjíríà wà lẹ́nu ọ̀rọ̀ abájọ tán dákẹ́ tán lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbá bọ́ọ̀lù ẹ̀yin lẹ́jẹ̀ bí o lórí eléyìí o torí wọ́n ní tẹ́ ẹ ṣe fáwọn náà nù wọ́n sì lè ṣe nàìjíríà yìí pé tí wọ́n tọ́jú ọmọ ìlú gan débi pé wọ́n tọ́jú ara àta tí wọ́n tọ́jú ọmọ ìlú àbọ̀jáwo sì ni sport minister ń sọ tó ní tó ní stadium ẹyọ kan ṣoṣo lówó eligible fún international àwọn yòókù wọn ní igi wọn ti wọ́wé ilé lèèyàn ti máa kẹsàn-án ròde ẹni tí ó bá fún ni lásọ̀wọ̀ kọ́run rẹ̀ là kọ́ wò wọ́n wá ń dán wọ́n fẹ́ mọ blame àwọn Libya nísìn ṣé ẹ̀rù pa lè gbẹ̀rí yín jẹ́ Nàìjíríà ní NFF tẹ́ẹ̀sì tó fáwọn ẹ̀ mọ́ ń tọ́ ẹ fojú àwọn èèyàn rí ní Olympics ẹ̀ mọ́ ń tọ́ ẹ fojú wọn rí gbogbo ẹ̀yin sports stakeholders ní Nàìjíríà wọ́n wá fún yín jẹ ẹ sì mọ̀ wípé àkọ́dá oró kì í dàbí àdàgbẹ̀yìn kì í dàbí àdàgbẹ̀yìn ọmọ rántí ìgbà kan tí last born tó bá na àwọn ẹ̀gbọ́n rẹ̀ tẹ́gbọ́n wá ná padà tó wá lọ fẹjọ́ sùn mọ́mì wọ́n wá sọ fún wa ní òfin àbàrà kékeré gbà ńlá ẹ mọ̀ pẹ́ni tó bá kọ́kọ́ dá oró àáròpò mú jẹ àáròpò àwọn èèyàn yóò ní káwọn yóò rò pé àwọn èèyàn ti fojú fò ṣùgbọ́n àdàgbẹ̀yìn oró bí ṣe mọ́ rírì ẹ jẹ́ apó lórí ibẹ̀ yẹn gàrí. ìròyìn táwọn ọmọ fi kásẹ̀ abala pọ́mẹ́sẹ̀ lónìí ó ní ìròyìn ti sílé pírẹsidẹ̀ntì yín o níbi tó ti sọ wípé gbogbo ń tẹ́ ẹ bá ti rí tẹnu bá ti lè jẹ tẹnu bá <laughs> pé gbogbo ń tẹ́ ẹ bá ti rí níkàwọ́ yín ní jíjẹ ó ní kẹ́ ẹ mọ́ ọ jẹ́ ó ní tẹ́ ẹ bá gbọ́ pé patí wà ń bì kan ó ní kẹ́ ẹ múra bẹ́ẹ̀ tí ẹ mú olóde rí ó ní kẹ́ ẹ kọ́ wọ̀rìn kẹ́ ẹ ṣe bí ẹni wípé ẹ mọ̀ wọ̀n rí ń bẹ̀ ó ní bọ́ bá ń ṣe ó ní bọ́ bá ń yí ẹ̀yìn òkú padà ó ní ẹ̀rì ké ń bẹ̀ kẹ́ ẹ ṣe bí ẹni pé ẹ mọ̀ wọ́n kán lè fún yín lóúnjẹ kán lè sáàfù yín ó sì ní gbogbo ẹ̀yin tó ń jẹ bá wà níkàáwọ́ yín ó ní ẹ ẹ máa invite àwọn níbọ̀ yín ó ní ìlú le làwọn èèyàn bá ní pekele pekele arúgbó jẹ gbèsè ta ni ó san a máa fi ṣeré ńgbà náà tá pàtẹ́wọ́ pekele pekele arúgbó jẹ gbèsè ta ni ó san <laughs> láwọn olórí tá ẹ fi síbẹ̀ kàn máa control nǹkan ọ̀nà wa ń sọ fún yín wípé ìlú le kókó kọlọ́run wa sọ olùdẹ̀rọ̀ o kárí jẹ kárí mu kárí ná kárí lò káàró owó fi ọlọ́run wa sọ olùdẹ̀rọ̀ o ṣùgbọ́n wọ́n ní ìlú òdedele o wọ́n ní kẹ́ ẹ bí àwọn aráàlú àwọn jẹgúdújẹrá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí náà ní tání kẹ́ ẹ mọ́ bò wìtìwìtì àbí ìsọ̀n ló ní kẹ́ ẹ mọ́ sí ẹ̀hónú àwọn wà nílé àwọn àwọn ọmọ jayé àwọn ọmọ nàìjíríà wa ń bí wípé látìgbà tí ìlú ti le tẹ́bi ti ń pa àwọn èèyàn pati mélòó ló ti dálẹ̀ nítorí àwọn tẹ́bi ń pa wípé ẹ wá jẹ oúnjẹ ọ̀fẹ́ bí ìbá sẹ̀yìn tẹ̀ ń kówó jẹ iná lẹ fa ebi nàìjíríà ní ànító àti àníṣẹ́kù bẹ́ẹ̀ bá sì rí ibi títí ń sọ náà bí yẹ̀yẹ̀ báyìí ni ẹ bá ń sá sí ilé agbára ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu rẹ̀ kì í yé fẹnu bú kì í yé fẹnu kọ kì í yé fẹnu kọ ẹ bá ń sá sí ilé agbára ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bó ṣe ń yẹ̀yẹ́ àwọn ọmọ nàìjíríà àwọn náà sì rí wọn ṣe é gbéga wọ́n bá tún ti rí ibi tí wọ́n ti ń pín five hundred báyìí pé ẹ wá dìbò ẹ wá ta ọjọ́ ọ̀la yín pẹ́pẹ́ yẹn lè ń ta ọjọ́ ọ̀la ìyẹn òjò bá ń lọ kò dìgbà tó bá gbé pọnpọ́n sórí tó ń polówó ẹlòmíì ó gbé sórí ó sùsù kàbáyé ọjọ́ ọ̀la rẹ̀ yìí sì ń tà lọ́fẹ̀ẹ́ lófò yìí fi ń tàfàlà. ọ̀rọ̀ rẹ̀ wáyà bí ọ̀rọ̀ isọ̀ àti jacob tó ta bátìrà ìtì ẹ̀ tó ta bátìrà ìtì ẹ̀ nítorí àṣàrò n tó ń ṣe ọmọ nàìjíríà nìyẹn àṣàrò náà ni senate president fi ń lọ yìí wọ́n ti mọ̀ pé ebi náà ni ìyà ebi wọ́n ti àwọn náà náà dá ìyà ebi lẹ̀ o àwọn náà fìyà ebi jẹ yín o torí wọ́n fẹ́ gba agbára lọ́wọ́ yín wọ́n fẹ́ gba okun nínú yín ẹ sásílẹ̀ agbára ẹ jẹ́ àgbọ̀n tí ń sọ kẹ́ ẹ bá ń fojú sùnùkùn wọ ẹ mọ́ bá ń kọ́ sínú comment section ẹ bá ń sọ̀rọ̀ tó bá tọ́ sí ṣé lè yẹ ní senate president ẹ sásílẹ̀ agbára ẹ mọ̀ bínú èmi náà ń sọ̀rọ̀ lé ẹ sásílẹ̀ agbára ẹ àwọ̀. Times are difficult, and wherever you see free food, please endeavor to endeavor to avail yourself. Times are difficult, and wherever you see free food, please endeavor to endeavor to avail yourself. ó dáa nínú ìjùbá ìlọ ọlábàlá sánáwọlé tòní ní pápápá ẹjẹ ń wá mú kí ilé àyà lọ́wọ́ kó gbé débẹ̀ nù abala kọmẹsẹsàn àyà ó yá mọpẹ wo ní pápápá pàdé wájú mọ́ rojú koko mọ́ àwọn èèyàn wa o so mọ̀ pé ayọ̀kúnnú wa a sì ń yọ̀yọ̀ ti bàbá wa Sunday Igboho láti ìjẹta ó yá bá ń gbé àwọn èèyàn wa débẹ̀ wọn ó pàdé yín bus stop tá a ti mọ tó mọ dùn ní apá ọ̀tún ni kò dúró sí mọ́ páàkì sàpòsì o àpòsì ló páàkì sí lánàá o n ò lè mọ́ fo títì o mo kí wa káàbọ̀ sínú abala conversation section fún ti àṣálẹ́ ní wápàpá alákọ̀ọ́kọ́ tá a kọ̀ mú lòún bẹ́ẹ̀ tá a mú gbọ́ ó ní at ytimi e ṣe rí mẹ́sẹ̀gì wọn ń wò kọ́kọ́ fẹ́ lò torí nàìjíríà náà ń gbàdúrà fún instead of yorùbá nation ṣùgbọ́n n ó lò ó nítorí àwa náà àwa kí àwa náà mọ́ tẹnu mọ́ àwa kí ti nàìjíríà bàjẹ́ táwọn ò fi ráyè lọ kí tiwa sáti dáa ni àwa kí téèyàn kan bàjẹ́ ṣùgbọ́n ó ní tí mo fẹ́ mú jáde níbẹ̀ wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ẹ kú ètò may God send his favour to Nigeria èmi ò sàmí o kó sẹ́ǹdí ẹ̀ sáwọn èèyàn wa tó jẹ́ yorùbá nation bẹ́ẹ̀ kó sẹ́ǹdí ẹ̀sẹ̀ lómìn náà àárò ibi ròyìn kankan ṣùgbọ́n gbogbo eléyìí tẹ́ ẹ kó pọ̀ yìí tó ráwọn olùbípọ̀ nù nàìjíríà ń he favour tẹ́ ń sẹ́ǹdì àwọn olóṣèlú náà àdúrà dáadáa. ní it saddens my heart greatly that Nigeria is falling deeply into a pit ẹ mọ̀mọ̀ fúnra yín lẹ́jẹ̀ rúru it saddens your àwọn èèyàn mọ̀ ti mọ́kàn <laughs> a crate of hex projected to be ten thousand naira ẹ̀ wọ́n ti rí nǹkan kan ìlú ti bàjẹ́ gbà ìlú lé kókó ọlọ́run wa sọ ìlú dẹ̀rọ̀ o kárí jẹ kárí mu orin bàbá adégbòye ganu onankọ̀hún wọ́n wá ní ọlọ́run wa sọ ìlú dẹ̀rọ̀ o ẹ̀ nàìjíríà ò lè dẹ̀rọ̀ mọ́ ẹ mọ̀jẹ̀ àtàrà wa prayer tẹ́ ń fún nàìjíríà yìí ó ti dòódì I pray the federal government will open border ẹ̀ tún pray. <laughs> pé federal government open border náà tó yẹ pé business náà ń fi gbogbo ẹ̀ ṣe to ease some of the hardship of poor naija Border mi ẹ ṣe ẹ ṣe Yorùbá Nation ní kẹ́mọ̀ project <laughs> ẹ ṣe. àtìyáwá òkòdògbè Grace Ọlápéjú wọn ní Ọ̀gbẹ́ni Bobby ó máa dára fún ẹ àmì àmì àṣẹ o kò ní bàjẹ́ fún ẹ ní àṣẹ Èdùmàrè àṣẹ wà you are doing great job you are loved èmi náà love yín ẹ ṣeun ìyá Grace ẹ n ò ní wá yín tí o at fọlọ́run sọ ta ní mọ̀lá kò ṣẹ̀dá tó mọ̀lá fọlọ́run o òun náà ló dáná tó dòní tó tún ṣẹ̀dá ọ̀la ọ̀gbẹ́ni Bobby ibà gbalasa àbí amúrògbọ́n ah, fẹ́ ní ibà <laughs> wọ́n ní ibà gbàsà lárugẹ of yorùbá nation ẹ ṣe mọ̀mọ́mọ́ fi àwàdà sí ni o <laughs> mo rí dáadáa tẹ́lẹ̀ ẹ ṣeun ṣeun yóò dáa fún yín torí mẹ́sẹ̀gì yín ṣọ́ọ̀tì mo fẹ́ ogun mo bá yẹn lọ́ngẹ̀ẹ́tì <laughs> ẹ ibà gbàsà lárugẹ ah, wọ́n tún ti fún wa mi o kọ́mẹ́ǹtì tí ó mọ̀ tẹ̀lé báyìí látọ̀dọ̀ at Sunday Akindun bí wọ́n ní ọ̀gbẹ́ni Bobby we appreciate your good job UN or no UN Yorùbá nation is the answer to our problem Yorùbá nation or nothing else mo bá yín fi else sí àbí ẹ ṣe bàbá wa Sunday Akindun bí yóò dáa fún yín o àjọ lògbà ìpẹ́ lórí Yorùbá lórí ilẹ̀ Yorùbá nìsan ni wọn ò ní wá yín tiẹ̀ ní wémi náà tì àti sílẹ̀ àdádémádé àdémélòó lẹ́fẹ́ dé tán ọlọ́run ò ní gbadé orí yín wọ́n sì máa lọ fi wíbàrò tó kún fún owó lọ fi ra búrẹ́dì ní ọjà bíi ti Uganda èpè ńlá rèé o <laughs> ìwà sọ̀rọ̀ èpè gan rèé iṣẹ́ àwọn olóṣèlú àtúbọ̀tán ṣẹ́ wọn ni wọ́n kó owó inú kewó inú tọ́mọ̀ fi wíbàrò wọn owó báyìí Hmm, tán rè mọ́ fi ra búrẹ́dì ẹyọ kan wọ́n ń bọ̀ ń bẹ̀ kò ní pẹ́ nàìjíríà is finished. àtàdé ríbi gbé felicia wọ́n ní ọ̀gbẹ́ni bobby ẹ̀yìn pẹ̀lú agbádá yìí one thousand and one packing it up and down per second per second bẹ́ẹ̀ ni billing per second billing ni Mo ń ẹ̀ rí ẹ̀sọ́ bí mo ṣe ń jùlẹ̀ tí mò ń jù òkè mọ́ mọ̀ọ́mọ̀ ni ibẹ̀ ni satellite ibẹ̀ ni network <laughs> ibẹ̀ ni network wà lánàá ẹ̀ ṣe at abimbola ilésanmi wọ́n ní ibà ìfẹsowápọ̀ mò ń jẹ́ o bẹ̀sẹ̀ ń pè mí mò ń jẹ́ o yes mọ̀ mò ń jẹ́ wọ́n ní tí a bá wádìí nnpc dáadáa àwọn olórí nàìjíríà ló fi orúkọ nnpc bójú jẹ àwọn gbèsè yìí o <laughs> nnpc kàn ń jẹ gbèsè lọ lórúkọ àwọn ọmọ nàìjíríà ló ṣe jẹ́ pé epo rọ̀bì ni wọ́n máa ń fi san gbèsè wọn <laughs> ọ̀bọ kì í jèrè lẹ́yìn oko <laughs> wọ́n ti ń ṣe pé gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yóò ní jèrè àṣẹ wàhálà tó ṣẹ délẹ̀ làwọn èèyàn ti ń fi àṣẹ sí o <laughs> àwọn ìjọba nàìjíríà kò fìgbà kankan fẹ́ràn ilẹ̀ yorùbá kí ló dé tí wọ́n ti ibodè ilẹ̀ yorùbá tí wọ́n fi àwọn ibodè ilẹ̀ haúsá sílẹ̀ láìtì kí àwọn kọ́sítọ́ọ̀mù náà máa ta epo yìí ní two hundred naira per litre wọ́n ṣàfowó ra àjẹbánu ti pọ̀jù ní nàìjíríà ó dàárọ̀ jàre láti canada yóò dáa fún yín sótútù canada ò tí ì bẹ̀rẹ̀ <laughs> ó yẹ kán tiẹ̀ máa pín lọ́fẹ̀ẹ́ ni tán bá nífẹ̀ẹ́ ọmọ nàìjíríà àkú mọbi sí six hundred and thirty per litre tán fẹ́ ta àmọ́bi tí wọ́n tún kówó ẹ̀ lọ. Hmm. ṣùgbọ́n next time yá wa ìṣépè ń bí o ṣùgbọ́n eléyìí tó jábọ́ lẹ́nu yín lálẹ́ yìí àrọ̀rọ̀ <laughs> mọ́ o <laughs> ó ti wọlé àṣẹ ẹni tí ó mọ̀ tẹ̀lé àtúnfọláṣadé fagbọ́lá wọn ní ibi tí wọ́n fi ojú sí ọ̀nà gbàbẹ̀ lọ́wọ́ bí a ò bá gba yorùbá nation ní ojú wọn ẹ̀yìn wọn la ó ti gbà bẹ́ẹ̀ ni àṣẹ wà gbogbo ẹni tó bá ní rárá tó bá ní bò ní tó ní tó ń jẹ́ bákan tó ní yorùbá ò ní lọ ń tó ṣẹlẹ̀ sí Fáráò nínú Òkun Pupa lẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì tí ò dẹ̀yìn lẹ́yìn wọn ni ó ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ sí ó lè mọ rò pé kò sókun pupa láyé ìsìn mọ́ okun pupa wà o <laughs> ẹ̀jẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ inú àgbàrá ẹ̀jẹ̀ <laughs> ṣé n sọ tán ó dáa mo ti fi há àyín àárín eyín òkè méjèèjì mo ti hàn jẹ́ bẹ́ẹ̀. <laughs> àti yorùbá nation láfẹ́ tv wọ́n ní mr bobby àrólé ni wọ́n ń pe ọmọkùnrin o ìdí tí wọ́n fi fẹ́ràn àrólé ni pé orúkọ ẹbí wọn ni wọ́n máa ń jẹ́ o àwọn ọmọbìnrin ó máa lọ sí ilé ọkọ àti pé orúkọ ọkọ rẹ̀ ni yóò máa jẹ́ ìdí nìyẹn o kò ń ṣe nítorí àti soríire o ó dàárọ̀ o ẹ ṣé o àlàyé yín yé wa o àwa náà mẹ́nu bà àwọn tí wọ́n máa ń torí wípé bóyá ọmọbìnrin pé ọmọkùnrin ní máa ń soríire ọmọbìnrin kan yìí tètè soríire nǹkan kan àbí ọmọkùnrin sákan náà ni ọmọkùnrin náà sáà ní gbogbo ẹ̀ ọmọ lọmọ ń jẹ́ òsọmọ tí ò wúlò ọlọ́run ló mọ ọmọ tí ó gbẹ̀yìn èèyàn ó dá ilé tí ó mọ̀ tẹ̀lé báyìí àtìyá ṣọlá òdùmọ́sù wọ́n ní mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe gbé wa wọnú wọlé sínú ìròyìn àṣálẹ́ yìí yẹn ìròyìn àná nù pẹ̀lú gìtá ẹ̀ wọ́n ní àti orin ẹ tún fi ìyẹn jálùbọ́sà sí in fact you are one in a million love your uniqueness bro continue to soar àjọmọ́ fìyẹ́ fò bídì ni ẹ gbórin tí ìwé mímọ́ sọ inú ìwé hymns wọ́n ní a ó sáré kí ó sì rẹ̀ wá a ó fi yẹ gòkè bí a ó rìn ààrẹ kò ní mú wa ààrẹ ò ní mú gbogbo yín tẹ̀ ń gbọ́ mi ló kọ Jésù Kristi Olúwa wa àmì ó dá ilé tí ó mọ tẹ̀lé báyìí ó ní ìyáwá Ṣọlá Odùmọ̀ṣù náà ni o wọ́n ní Nigeria government should help the farmers with subsidies Farmers in the developed countries enjoy subsidies from governments in order to make food affordable for their citizens. Bẹ́ẹ̀ ni, ẹ mọ advice gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà mọ̀, ẹ jẹ́ ká Yorùbá nìsàn ká mọ̀ ṣe bó ṣe yẹ kó rí. At Ganiat Adétọ̀nà wọ́n ní Dáwọ́dù ni wọ́n ń pe ọmọkùnrin o àtẹ̀mí ni obìnrin ẹ kú iṣẹ́ o ibà gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ àtẹ̀mí ni obìnrin. Hmm, dáúdù ni wọ́n ń pọ ọmọkùnrin àtẹ̀mí ṣé mo fi àmì yẹn lé lórí dáadáa àwọn ò gbọ́n eléyìí o atún lẹ́nu mi atún kọ́ mi lónìí àtẹ̀mí mo mọ ti dáúdù ṣùgbọ́n àtẹ̀mí yẹn ń wò mọ́ ẹ ṣe ìyàwó o Ganiyat Adétọ̀nà yóò dáa fún yín at Florence Ajírọ̀bà wọn ní ọ̀gbẹ́ni Bobby ojúmọ́ kan ara kan èdè kan just like Chameleon so aya na teddy bear you no go pine me with laugh for here <laughs> nǹkan ò ní sẹ́mi yín ayọ̀ náà ni wọ́n mọ̀ bá dé ayọ̀ láwọn fi pọ́ọ̀tì ẹ̀ àbí ẹ̀wọ̀ ọ̀nà tí mo gbà yọ sí yín ìyá Florence ajírọ́ba ẹ̀ jírọ́ba ẹ̀yin gan wọ́n jírí yín torí ẹ̀ ń bá ti ń jírọ́ba wọ́n bá jírí òun náà ọba náà jírí ẹwà ọba ọmọ reflect inú ayé yín ní jẹ́ at Babalọlá Lékè ní ẹ iṣẹ́ o Ọlọ́run yóò fi àánú yanjú ọ̀rọ̀ Yorùbá nation o nẹ̀sán wá o àmì àmì wọ́n personalize ẹ̀ mo like ẹ̀ báwọn ọlọ́run ti fà àánú ti dàpọ̀ mọ́ ó ti dàpọ̀ mọ́ rìn àjò yẹn bẹ́ẹ̀ bá wò dáadáa àwọn kan ń bínú orí nísìn kán rè fi fìlà déèdì bó sì jẹ́ tán náà dádé sórí náà ni tán ń bínú kán fa dé wọn déèdì òmìnira yìí ṣe kókó sí wa ó ṣe kókó sí ìran Yorùbá a ní gbà kankan kó fà wá lulẹ̀ eléyìí tí ó mọ̀ tẹ̀lé báyìí ni at big mommy kòfo wọ́n ní CSI jẹ́kànmọ̀ ọmọ aládìkú mọ́jàsọ́lá ìgbòhósà bàbá dami more to celebrate in good health wealth knowledge and happiness in Jesus mighty name amen Ah, ah ewu mọ́sẹ̀ ń kí bàbá wa Sunday Igboho ó dà ẹ ṣeun ṣeun o á jìṣẹ́ wọn fún yín àwọn náà ń wo programu ah bàbá ọjọ́ tí mo máa sọ̀rọ̀ báyìí wọ́n ní ah, ọ̀gbẹ́ni bọ́ọ̀bì àyà mo ní ìyìn mọ̀ ń dán ló ń bá mi. <laughs> at monisola ramon ní ọmọ tẹ̀lé báyìí wọ́n ní àyà ojú rẹ̀ rèé jáde lónìí a mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé o mo dúpẹ́ fún gbogbo ètò àjọbí bàbá wa àti rally tẹ́ ẹ ṣe ọwọ́ yín a máa ròkè o Yorùbá world media ẹ ṣeun o all media ẹ ṣeun o àpò sásà mùrà kì í yín kò ní í gbẹ love you all ẹ̀yin náà wá dúpẹ́ lọ́wọ́ ara yín náà ẹ ẹ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody ẹ dúpẹ́ lọ́wọ́ ara yín náà gbogbo wa ni ká mọ̀ ó yá ìwọ náà dúpẹ́ lọ́wọ́ ara rẹ ìwọ tó gbọ́ mi mo náà dúpẹ́ lọ́wọ́ ara rẹ pé ìwọ náà ti ẹ̀ kún ìran gidi ìṣe ìṣojú rẹ ẹ mọ bí inú Awólọ́wọ̀ ó ṣe dùn tó lọ́rùn ẹ mọ bí inú àwọn bàbá bàbá yẹn Bọ́lá Ìgè gbogbo wọn ó ṣe máa dùn báyìí wípé àwọn ti sọ ọ̀rọ̀ àwọn ní ń ṣe ẹ máa dúpẹ́ lọ́wọ́ ara yín náà ń bẹ̀ wọ́n. ó dá ilé tí ó mọ̀ tẹ̀lé báyìí ní ìyẹn àtẹ̀jíṣẹ́ tí ó mọ̀ tẹ̀lé ó ní at adéfọlájú davis wọ́n ní ọ̀gbẹ́ni bobby i love watching you like kilo de ṣeun ṣeun o my husband discovers you since april ah yóò ti tó bí oṣù márùn-ún we can't stop watching you and we always pray for you pé kò ní sú yín o. Hmm ẹ ṣe prayer point yẹn ó ṣe kókó òkè òkè lẹ́ ó máa lọ o àmì o jésù ẹ ṣe o kò ní sú ẹ̀yin náà tẹ́ ẹ mọ̀ fi wò wá o ìran wa ò ní sú yín torí báànú ò bá mọ̀ sí nínú nǹkan èyí ó mọ̀mọ́ kan ṣe fagídí ṣe ni ẹ gbọ́n tẹ́lẹ̀ èbó sọ ni ilé tó pe grace inú grace yẹn kì í so didi tẹ́lẹ̀ race ni rẹ́ẹ̀sì ni gíín ló di gírèsì g factor ó ní nǹkan kan tó lóyìnbó ń pè ní g factor tán fi kún rẹ́ẹ̀sì eh, eré èje ní jẹ́ rẹ́ẹ̀sì léèbó wọ́n wá fi g factor sí ló fi wá di grace ẹni tí grace tí g yẹn bá ti dàpọ̀ mọ́ eré èje rẹ̀ ní mọ́ di grace mọ́ lọ́wọ́ ọlọ́run sì ni g factor ṣé mo tún gbé yín débẹ̀ yín gbé yín débẹ̀ mo gbé yín débẹ̀ <laughs> ṣeun ṣeun at felicia ogundana ní kọ́mẹ́ǹtì tí ó mọ tẹ̀lé báyìí wọ́n ní thank you ọ̀gbẹ́ni bobby for the good job that you're doing yes the yoruba nation is at hand definitely soon than we expected thank you thank you a kú oríire náà o gbogbo ọmọ yorùbá lápapọ̀ from the usa ẹ ṣé god bless you ma ẹ ṣé gbogbo àná la kú oríire o gbogbo àlà do good job bẹ́ẹ̀ náà lẹ kọ kọ́mẹ́ǹtì tá n yìí good job lẹ́yìn náà ń ṣe pàbá rí yín nìsín bẹ́ẹ̀ bá wò wá bó lẹ́sẹ̀ dá sí ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o at elizabeth sofela wọn ní ẹkú iṣẹ́ takuntakun ọ̀gbẹ́ni bobby god bless you and more of god's wisdom amen god bless you mo fẹ́ wá fi àsìkò ìkí gbogbo àwọn members ẹ̀yin subscriber náà mo kí yín o ẹ̀yin tẹ́ subscribe náà ẹ̀yin silent water gbogbo yín la kí ṣùgbọ́n mo wá kí àwọn members specially ìyá mi kan ìyá mi dáadáa ó ti ẹ̀kú òun kan wọ́n pọ̀ dáadáa ṣùgbọ́n ẹni tí mo fẹ́ dárúkọ gangan ni ìyá mi mo róhun mo róhun mú bọ̀ bí mo ṣe ń jò kiri wọ́n ní kí làwọn fẹ́ ṣe táwọn ò fi dá sí kínní àwọn fẹ́ dá sí tọ́lọ́ mo ní ẹ sáà mọ̀ ẹ̀dọ́wọ́ mú kì í ṣe tìgbéraga ẹ lè join member wọ́n dùn títí títí tí wọ́n rí member join wọ́n gbìyànjú ẹ̀ yóò ti tó two months ago tá a ti sọ̀rọ̀ ẹ̀ àfibọ́n ṣe send message sí mi lálẹ́ àná ah, mo ti get yẹ celebration mo ní kílẹ̀ ń celebrate ṣé wọ́n ti declare Yorùbá Nation lé ni <laughs> wọ́n ní eléyìí tán àti declare jù bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn ti papari sí wọn ti join member mo ní ìyá mi sá ẹ mọ̀ wò fẹ́ tán ní sí mi èmi náà nífẹ̀ẹ́ gbogbo yín pátápátá at Elizabeth Akande àwọn náà mọ̀ tẹ̀lé báyìí wọ́n ní ọ̀bẹ́ni Bobby Arole ní Yorùbá ń pe àkọ́bí ọkùnrin wọ́n wá ní bẹ́ẹ̀rẹ̀ ní àkọ́bí obìnrin à ṣé lóòótọ́ mo rántí bẹ́ẹ̀rẹ̀ o wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ wa àwọn bẹ́ẹ̀rẹ̀ tán mọ̀mọ́ pè ń bẹ́ẹ̀rẹ̀ wa ń wò àwọn bàbá mọ̀ ni ìyá wa Agnes Akande ẹ bá ń ṣe iṣẹ́ àmúrelé yín kó kúnná ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ tó òye bẹ́ẹ̀rẹ̀ yìí sì yé torí àwa kan wọ́n ti sọ tán ń pe àkọ́bí lóbìnrin fún wọn ní àfẹ́mi bóyá àfẹ́mi sì ni wọn fa mi lé ẹjọ́ ẹ bá ẹ bá lè ṣe ẹ bá ní nọ́mbà mi lọ́wọ́ ẹ fohùn ránṣẹ́ kó lè yíya dáadáa bẹ́ẹ̀rẹ̀ mo ti gbọ́ rí dáadáa ṣùgbọ́n ó ń jọ bí ẹni pọ́kùnrin náà ń pe bẹ́ẹ̀rẹ̀ ní ìlú tíá o ó dá o ibà abẹ́rẹ́ yín náà ni o <laughs> ibà àròlé ẹjẹ́ ní transcola yín sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby. kàn gbé gbogbo wa débẹ̀ nú ìròyìn tàṣálẹ̀ yìí ẹ bá wa pín o ẹ ṣeun. ó dá o ní báyìí ẹjẹ́ atara ṣàṣàkásáré mú abala ti kọ̀ǹfàmù ẹ̀ kó tó sẹ́ǹdì ẹ̀ gbọ́n fọ́nrán tẹ̀ ń wò yìí ni bàbá mi kan pín dọ́dọ̀ mi wọ́n ní ó ní í ṣe pẹ̀lú Oòduà airline tí wọ́n sọ wípé àwọn gómìnà ti bẹ̀rẹ̀ yẹn àwọn gómìnà south west mo ní a ti kọ̀nfàmù ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ nǹkan kan fọ́nrán tẹ̀ ń wò yìí èèyàn kan ló papọ̀ two thousand and twenty one ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbẹ́ẹ̀ bá dórí ìkànnì Koiki Media lórí news platform wọn ẹ̀ bá ń bẹ̀ ẹ̀ rí déètì ẹ̀ ń bẹ̀ kò sì sí tó jọ pé wọ́n ti gbé pléènì kan dé wọ́n ti kọ orúkọ kìíní sára ẹ̀ rí pé gbogbo pléènì tán ń sòtàn kọ Oòduà sí lára yìí ẹ̀ rí pé píkṣọ̀ ni ẹ lè rí káwọn ìwọ̀n lè sọ òbí táwọn èèyàn ti wọnú ẹ̀ gbogbo òbí tán sọ tí àwọn èèyàn ti ń rìn tán sọ gómìnà irú eléyìí tán sọ ní ìsìn wọ́n jó fídíò mọ́ra wọn ni ẹ ti rí báyìí wọ́n eléyìí píkṣọ̀ ni wọ́n fi ṣe píkṣọ̀ ni àwọn tó nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá náà ké gbàjarì ńgbà yẹn wípé ẹ ṣe jẹ́ àṣe Oòduà airline product Oòduà ò ṣe bẹ̀rẹ̀ àwọn olórí iná yalétí lápá àwọn lówó ju olórí kunkun gbogbo Oòduà investment nǹkan nǹkan tẹ́lẹ̀ táwọn bàbá wa dálẹ̀ ńkọ́ ẹ ti rí ẹ ti rí plane báyìí ẹ ti rí pé photoshop ní plane yẹn láníká kọ̀ǹfàmù ẹ̀ fún yín nǹkan tó dáa ní àìdíà gidi ni o ṣùgbọ́n kò sí ní tó jọ o sáwọn gómìnà ilé ìráàyè ara wọn débi pé wọ́n ráàyè ètò Oòduà kan wọ́n ráàyè ara wọn ibo lélẹ́yìí ti ń fò ní ìsìn tí wọ́n ti yà ẹ má jẹ́ kán tàn wá ẹ má jẹ́ kán fi kán excite wa n tó dáa ni ṣùgbọ́n kò tí ì ṣẹlẹ̀ o wọ́n ń wá kó ṣẹlẹ̀ náà ni àwa Yorùbá Nation láti kọ́kọ́ gbé yẹ̀ wò àwa lákọ̀ gbèsè Yorùbá Nation lákọ̀ sí la oníjúbà hmm, náà lọ àwọn eléyìí eh, ẹ jẹ́ rí eh, ẹ rí pé gbogbo bí wọ́n ti ń sùn ẹ̀ picture ni wọ́n mix ẹ̀ mọ́ra wọn ni o kò jù bá náà lọ ní báyìí ẹja sáré dé ẹdẹ o mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ nítorí yorùbá náà ló ní mọ́ ba ẹ̀dẹ̀ jẹ́ nítorí pò ń lẹ ẹdẹ torí tó o bá ti ẹdẹ dé <laughs> kó o lè rẹ́ ẹ̀dẹ̀ padà wọ̀ ṣùgbọ́n oúnjẹ bí ẹni pé ti ń ṣẹlẹ̀ lẹ́dẹ ní ìsìn ó ní agbára o mo fẹ́ kẹ́ ẹ á gbọ́ fọ́nrán yìí mi ò kí ń lórú fọ́nrán yìí ṣùgbọ́n tó sẹ̀ǹdì ẹ̀ sí mi ó ní ẹni tó ṣẹlẹ̀ sí ló sẹ̀ǹdì ẹ̀ sóhun o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ wa o ìrètí tán ṣe ń fi àwọn èèyàn tán ṣe ń lo oògùn tán fi ń sọ àwọn èèyàn dídakúdà ó ní agbára nàìjíríà báyìí o. ìdí kejì tí mo tún ṣe lò ní wípé èmi náà ti rí n tó jọ rí ngbà kan ń kòròdú láyé ìgbà yẹn ó ní kinní kan ah tí mo wọlé wá pààyàn ọmọ rí odó ọmọ rí odó kọ kinní ọmọ rí ọlọ́ta ni mo fi fọyàn lórí àti lẹ́kàn wọnú gbórí ara rẹ̀ ń yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀ báyìí ni èèyàn ní mo ti gbàgbé orúkọ tán pé wọ́n ń gbà yẹn lọ́dún náà lọ́hùn mo ti gbàgbé orúkọ wọn ọmọ lọ́ta náà fi wọlé fọ́ọ̀yàn lórí ìwọ tí ilé rẹ ò bá ti ní bọ́gláàrì ọ̀pọ̀lọpọ̀ lé ní kòròdú ńgbà náà sì rèé ilé sáìtì ni wọ́n kàn lọ yọ rẹ̀ yàrá méjì yọ yàrá kan wọ́n kàn wọlé fọ́ àwọn èèyàn lórí ni tán fi wọ́n sóògùn owó mo gbàgbé orúkọ kíní ẹ̀ ń wọn ní kòròdú ńgbà náà alẹ́ kan wọnú ìgbẹ́ báyìí ó da ọ́ìlì dúdú sára ni ó wá wọ pátá nìkan ẹ lè rí i mú ó ń yọ bọ̀rọ̀bọ̀rọ̀ báyìí ni mo gba kínní ìgbọ́n tèmi o ṣùgbọ́n ẹni tó fi ránṣẹ́ sí mi mo ti confam wọ́n sì ní bá bẹ́ẹ̀ ni. ẹ blackboard ìjọba ń sọ fún àwọn èèyàn pátápátá ẹdẹ tí ó ti lágbára báyìí o wọ́n kàn ń sọ àwọn èèyàn àti ọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà di adìẹ sọ wọ́n dẹyẹ ilé wọ́n dẹ ń fò lọ ni àárọ̀ ìgbà mo ṣe ń bẹ sọ̀rọ̀ wọ́n ló ti mú mẹ́ta lẹ́dẹ̀ẹ́ ara àwọn tí wọ́n mú lánàá tí wọ́n ná ibi alpha hospital ní tòsí ọ̀dọ̀ wa lájib ibẹ̀ làwọn ọlọ́pàá yẹn ṣì gbé wá tí wọ́n á ń kọ̀fẹ́ síbẹ̀ tí wọ́n ń tìrìtẹ̀ lọ́wọ́ so àtàgbà àtọmọ kékeré ó ti ní agbára even though bàbá àgbàlagbà kan wá wá mi wá ọlọ́run ló ní kí bàbá yẹn náà lájẹsára náà wẹ́ẹ́ nìkan ṣe béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ young boy ó ṣe di pé bàbá náà fẹ́ mọ nǹkan tó ń ṣe mọ́ nìyẹn o tó náà ti tó ní ọrùn ti ń kùn tóun ti fẹ́ dáwọ́ délẹ̀ ìyẹn sáré pè mí pé níbo mo wà mo ní mo wà lóṣogbo lánàá yẹn pé òun fọ́n lọ́ọ́ bàbẹ̀ anybody tó bá béèrè ọ̀nà kí n dodi òjijì ni o jọ wà ní ṣìrìn kó bá ń sọ fáwọn èèyàn pátápátá àtàwọn ọ̀rẹ́ àtẹ̀ntíwọ̀ náà bá mọ̀ kì í ṣẹ̀dẹ̀ nìkan wọ́n ní wọ́n sọ pé ògbòlú làwọn ti wà ọ̀tà àwọn yìí lára àwọn tó ń ṣì mú lánàá ó ní about sixty ni àwọn táwọn wà lẹ́dẹ̀ tí wọ́n assign sí ẹ̀dẹ̀ Òṣogbo làwọn ti wá pé wọ́n ṣe pín àwọn káàkiri nìyẹn jọ wà ní ṣìrìn o. Mo bá ń sọ fáwọn èèyàn pátápátá, mo bá mọ̀ gbogbo àwọn tó fẹ́ràn ẹ, àtọ̀rẹ́ ni àti rẹ̀ àtọmọ rẹ̀. Everybody wà very careful tó fi má gbàlagbà ni o. Ẹ máa káàbọ̀ padà láti abala ẹ̀yin olólùfẹ́ wa, abala comment section ẹ̀yin àti Èmi ni n ó wá gba ọkọ̀ lọ́wọ́ àyà nísìnyí wọ́n mọ pilot yín ọlọ́run ò sì ní jẹ́ kọ́kọ́ wá dànù láti ọlọ́run Èdùmàrè àwa mọ̀ wọnú agbámẹ́tò lọ́nísìnyí o àyà abẹ́lẹ̀ òbèrè ó bẹ́ ṣiṣẹ́ ó dá ibà àròyìn náà ní ibà gbé wọn débẹ̀ ibà yànnàná ibà sánáwọlé èmi náà ní ibà extrudation ibà gbàǹkọ̀gbìn ibà ìfẹ́sowápọ̀ èmi náà ní ibà kọ̀ǹfàmù ẹ̀ kó tó sẹ́ǹdì ẹ̀ orí òtítọ́ làwà gbé ìròyìn wálé a lè mọ̀ ṣe atótónu a lè mọ̀ dánu mọ́ bá a báwọn èèyàn bá ń dánu mọ́ irọ́ tó yìí kí ló dé táwa náà ò ní dánumọ́ òótọ́ ẹ àá dánumọ́ òótọ́ òótọ́ gan ló yẹ ká máa dánumọ́ jù ṣùgbọ́n irọ́ làwọn èèyàn fẹ́ tó bá ti pákéjì irọ́ fún wọn báyìí ẹ máa kọ̀ǹfàmù ròyìn tí a náà ẹ máa kọ̀ǹfàmù ẹ̀ ẹ rí wípé bá ń bẹ̀ ni àmọ́ ṣiṣẹ́ ìwádìí wa a sì gbé lórí òdodo torí ẹ̀ ní bá a bá wá rásìsì ń bẹ̀ a tún fi òdodo yẹn òdodo yẹn náà la tún fi padà wá báyìí pé ah àṣàṣìṣe lánàá ẹ worú ìròyìn ẹ worú ìyá wa kan tó pàkíyèsí wa sí ọ̀rọ̀ Yorùbá tó ń pe èṣù ní Sátánì ẹ wò bá a ṣe rọra yanjú ọ̀rọ̀ yẹn lánàá ó dá o ní pápá àpàṣẹ tí wà nǹkan fìdílé ẹ wá nǹkan olómi tútù tẹ́ ẹ mọ̀ fi rẹ̀ ń gbé according to your weather tó bá jẹ́ pé nǹkan olómi wọ́ọ́rọ́wọ́ ni weather yín gbà ó ní kẹ́ ẹ mú o ẹ mọ̀ fara wé àwọn tí weather àwọn tútù gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ní ìsìn tọ́dọ̀ yín ti ń tutù ẹ mọ̀ ṣẹ́ nǹkan tó lọ́wọ́rọ́ mu tí ó mara yín gbọ́n jìgìjìgì tẹ́lẹ̀ tí ẹ ṣe bẹ́ẹ̀ ẹ mú nǹkan ẹ mú nǹkan ẹ dá nǹkan yà lórúkọ mi kẹ́ ẹ wá wá nǹkan tẹ́ ẹ mọ̀ fi panu sí i kẹ́ ẹ mọ́ fi sọ̀rọ̀ àjìjà kémi wa mọ́ gbé yín débẹ̀ nǹkan ọ̀kan ìjèjì àkọ́kọ́ tá a kọ̀ mẹ́nu lé ní ọ̀rọ̀ ti very dark man ó bẹ̀rẹ̀ NGO rẹ̀ lánàá yẹn charity organization níbi tó ti fẹ́ mọ́ ṣàánú fáwọn èèyàn kó tiẹ̀ tó lẹ́ńGO ní ti ṣàánú ẹ rántí ìgbà kan tó lọ Kwara tó rè ṣe bọ́ọ̀ fún wọn bẹ̀ bọ́ọ̀ tí àwọn kan ní ṣé Sokoto ni àbí Kaduna tán ní one hundred and kìíní

ó ti wá sọ ní ìgbésẹ̀ tó ń gbé olódùn mọ́hun láàrin wákàtí méjìlá tẹ́ ẹ bá mọ iye tó pa wọlé thirty three million náà dá fún lé ní tèrè èjì tèrè oní five hundred naira oní two hundred naira ẹ̀yin náà rè é wo iye followers yẹ̀ lórí Facebook ẹ rèé wòye àwọn subscribers yẹ àwọn eléyìí wọ́n dúró ti gbọ́ngbọ́ngbọ́n àsáwọn ọmọ Nàìjíríà ti mísì òótọ́ onírọ́ ti pọ̀ jù àwọn ọmọ Nàìjíríà ti mísì òótọ́ láàrin àwọn celebrity yẹn gangan wá dàbí ẹni pé Ọlọ́run rán very dark man sáàrin wọn láti fìyà jẹ wọ́n láti nà wọ́n pàṣán ẹ wàá rí bí tá à ń lọ báyìí ẹ wo bọ́lọ́run ṣe gbéga nídìí òtítọ́ ṣùgbọ́n o náà alákìkanjú ló lè sòótọ́ nàìjíríà o alákìkanjú ló lè dúró sòótọ́ mo gbé fún bọ̀bọ̀ yẹn anytime àìmọ́ rìn mọ́ mi o òun náà láwọn àṣìṣe ti ta ni ìwà láṣìṣe sẹ́mi tí mo rànjú yìí ni láṣìṣe ti. <laughs> bernard man ó yá báwọn èèyàn sọ̀rọ̀ ńlé bóun ló ṣe jẹ́ miracle choosing tí thirty three million wọlé láàárín twelve hours. ah nídìí òótọ́ ló sì ti gbà ẹ́ rí bí ó ṣe ná owó yẹn ó yá bá ń sá sí ilé agbára kó sáàmọ́ kò sọ́wọ́ àwọn àwọn politician torí inú ọmọ bí àwọn politician báyìí àṣírí wọn tún fẹ́ tú nìyẹn torí irú thirty three million ní ìsìn ní tí ó fi ṣe tó bá dé ọwọ́ àwọn politician tàbí tó dénú ìwé wọn tó bá máa pè jáde báyìí wọ́n lè ní thirty three billion náà fi ṣe ẹ́ẹ̀rí tí fẹ́ẹ́ dàgbà ó fi owó yẹn ṣe àmọ́ múròyìn ẹ̀wà fún yín ó yá pápápá ẹ bá ń sá sílé agbára ẹ jẹ́ kí very dark man kó fẹ́ nu ara ẹ̀ sọ̀rọ̀ torí yorùbá náà ló ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n. all right um, barely twenty-four hours since i announced my ngo if i tell you how much is in that account now you will not believe if i tell you how much dey that account you no go believe First of all, um, shout out to all the people that have sent money. Shout out to all the people sending money. God will bless you. I mean, um, I saw the massive love and support when I started seeing amounts of amount like 72 naira 100 naira, 22 naira, 15 naira, 500. To be very honest, with the total amount I've gotten, which I'll tell you the amounts now, the money where they contribute, the people who contribute past, most of the money that was contributed was from 500 naira down, 500, 300, 200. Do you understand? It means say most of these people don't really get, but they want support. The love is massive, bro. I can categorically say the biggest amounts that came into that account is this morning, 2 million naira and 1 million naira. Do you understand? I think counts the 200,000 and the 100,000, you know much. But the one where really make up this money, now 300, 100 naira, 200. Even get one and say, where boss my brain. <laughs> you get one where boss my boss my brain. The caption boss my brain make me laugh. The person say, the person say, the person said 100 naira. I say, IJ, IJ, I love you cause you did 100 naira. Send. It's all love. Now with the total amount I've gotten so far, to be honest, it made me realize that a lot of these NGOs are actually using hiding under NGOs to scam and to get a lot of money for themselves. I swear to God, this contribution just made me discover say most of them are scammers from all the celebrities where get foundation. You understand? Yes, barely 24 hours. It opened my eyes to a lot of things. To a lot of things. How much have I gotten so far? As I speak to you now, I have um, 21 million 620,000 naira. As you can see, the money where the person even sent, now 400, 400 naira. 21 million 620,000, barely 24 hours. The truth is, I'll make a lot of NGOs look bad. I will make them look bad. Do you understand? I will be posting all the amounts. If I use 10 naira, I'll show you people that use 10 naira. It will urge the rest and it will force them to start being transparent. Do you understand? Yes, and anyone when no they transparent, people will come and say, bless this one a scammer. as at the time tá à ń gbé ìròyìn wá fún yín owó ti wọ thirty three million ó kú oríire o very dark man barely twenty four hours ó twenty six million ṣùgbọ́n báyìí tí twenty four hours yìí ti pé thirty three million ó sì ń lọ ní o àwọn onítọ́rọ́ kọ́bọ̀ oní seventy naira wà ń bẹ́ẹ̀ hmm, eléyìí yàtọ̀ sí owó olè o eléyìí kì í ṣe owó èrú owó tí wọ́n fìdí òtítọ́ ẹ̀ múlẹ̀ ni ẹ máa bá ń ṣàdúrà fún very dark man ẹ jọ ẹ bá ń ṣàdúrà fún àwọn èèyàn ló dáwó fún yìí kì í sì ṣe àwọn olówó àwọn tálákà nínú kòsíkòsí nàìjíríà kẹ́ bá mọ̀ wípé àwọn èèyàn nídìí òótọ́ wọ́n ti míìsì òótọ́ wọ́n wá ń wá kò sẹ́ni tí ò ní kò sẹ́ni tí ò fẹ́ kówó sídìí òótọ́ kò sẹ́ni tí ò fẹ́ invest sórí òótọ́ ṣùgbọ́n kò sólóòótọ́ kò sólódodo kò sólódodo e kò sólódodo wa ní nàìjíríà ọ̀tẹ̀ yìí o kò sólódodo. òun náà lè ti gbọ́ lẹ́nu bẹ́ẹ̀rẹ̀ apá yẹn o àdúrà ní kẹ́hìn mọ́ bá fi ràn lọ́wọ́ wípé kó mọ̀ sí ẹsẹ̀ gbé kọ́lọ̀ mọ́jì ó yẹ̀gẹ̀rẹ̀ kúrò nú òótọ́ òtítọ́ dà òdodo sún wọn. ṣùgbọ́n <laughs> àwọn ọmọ nàìjíríà ò rí èèyàn fojú jọ nídìí òdodo torí ó bá sòótọ́ wọ́n mọ̀ wọ́ bí stranger ni pé ṣẹ̀ṣẹ̀ dé leléyìí Ìgbòho ló wọ̀lú Ìgbòho ló dé Ìgbòho ló ti wá Ìgbòho leléyìí kí leléyìí ń sọ lẹ́nu arìndínníọ́ ni torí pò ń sòótọ́ nínú àwùjọ Nàìjíríà tó nílé tẹlẹ́mù wọn ẹ ń bá lè dúró sóòótọ́ ṣẹ̀ṣì rí àwọn yẹn lọ́lọ́run wá torí wọ́n scarce abẹ́ rí ẹ̀gbọ́n tí bíbélì ti wá sọ ní. according to the bible john four twenty three ó ní god is coming and is looking for true worshippers For those who will worship him in spirit and in truth, for they are the kind of worshippers God the Father seeks. Àwọn tí ń wá nù, àwọn kan ń wá Ọlọ́run bá ṣe ń sọ̀rọ̀ yìí o, wọ́n ń lọ sórí òkè, wọ́n ń gba everywhere náà ń dà lọ, wọ́n ń lọ sọ́dọ̀ babaláwo, wọ́n ń lọ sọ́dọ̀ oníṣègùn, wọ́n ń lọ sọ́dọ̀ aláàfáà, wọ́n ń lọ sọ́dọ̀ wòlíì, wọ́n ń wá Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run wá àwọn kan. Nígbà tó Ọlọ́run bá gba ọ̀nà right tó ń wá àwọn kan, tí wọ́n wá ń wá ọlọ́run gba ọ̀nà left lọ bó ló ṣe rọlọ́run ó ṣe kúkú wà ní àwọn tọ́lọ́run ń wá yóò easy ẹ ń bá ń wá ọlọ́run <laughs> ó lè mọ́ tètè rí o ṣùgbọ́n tí ọlọ́run bá ń wá olódodo wá sọ wọ́n olódodo lọ́lọ́run ń wá òun lẹ ti gbọ́ yẹn nínú bíbélì akànnì asáré fi ṣàpẹrẹ fún yín ní ẹ̀sàmpù ìwọ náà wà ní àwọn tọ́lọ́run wà ẹ wo èmi náà bí àpẹrẹ ìdí òótọ́ la gbé kinní ilé ìdí òdodo ni ẹ wá wo bó lọ́n ṣe àánú ni o. ó dáa já wọnú ìròyìn mi lọ ọ̀rọ̀ náà lẹ́nu gbọ́ lẹ́nu bẹ́ẹ̀ dàpọ̀ yẹn congratulations o ẹ pé pé orí adúrú owó yìí níbi òótọ́ ọlọ́run ó sì tún jẹ́ kí òótọ́ rẹ kó mọ́ lékè ń kà sí o tó fi ná dáadáa síbi òótọ́ ọlọ́run wá mọ́ darí àwọn olè sọ́dọ̀ rẹ o torí o ò lè dá mójútó gbogbo project tẹ máa fowó ìṣe o kọ́lọ́ mọ́ wàá darí olè tí ó kò bọ́ sọ́dọ̀ rẹ̀ tán kówó jẹ ọlọ́run ní taari ọlọ́run ní taari wọn sí àwọn olódodo lọ́lọ́run ó taari sí ọ. ó dáa ní ìròyìn tí ó mọ tẹ̀lé ó ní ti ọ̀rọ̀ earpiece o níbi tá a gbọ́ wípé orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ti fi ẹ̀sùn tuntun wọ́n tún fi kàn lẹ́sẹ̀ yẹn olórí ẹni tó ní iléeṣẹ́ earpiece airline wọ́n ní àwọn alẹ́sẹ̀ iléeṣẹ́ ọkọ̀ òfurufú PCLI, airline ti fèsì sí àwọn ẹ̀sùn tuntun tí ìjọba ilẹ̀ amẹ́ríkà fi kàn wọ́n o wọ́n ní àhesọ ọ̀rọ̀ lásán lásán ni kò lẹ́sẹ̀ ńlẹ̀ olórí iléeṣẹ́ náà allen oyema àti alábòjútó ìnáwó rẹ̀ ejirogen egaga ní ìjọba ilẹ̀ amẹ́ríkà tún ṣe ka àwọn ẹ̀sùn tuntun sí lẹ́sẹ̀ o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2024 yìí ní ìjọba amẹ́ríkà fi àtẹ̀jáde síta pé oyema ń dí ìdájọ́ òdodo lọ́wọ́ pẹ̀lú ayédèrú ìwé tó kó kalẹ̀ ilẹ̀ amẹ́ríkà sá ṣàlàyé pé ọ̀nà tí Onyema yóò fi dá ìwádìí dúró lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án ló ń wá ò náà ni wọ́n ní arábìnrin Ejirogan Egaga ń ṣàtìlẹ́yìn fún ọ̀gá rẹ̀ nípa bí wọn yóò ṣe dènà ìdájọ́ òdodo ọ̀hún àti pé obìnrin náà lọ́wọ́ nínú lílu báǹkì kan ní jìbìtì ṣùgbọ́n nínú ọ̀rọ̀ kan tí àwọn aláṣẹ iléeṣẹ́ Peace Airline fi síta lójú òpó x wọn lọ́jọ́ àìkú yìí ọjọ́ kẹtàlá oṣù kẹwàá twenty twenty ní àhesọ ọ̀rọ̀ lásánlásán lásán ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tẹ́ ò sì gbàgbé láti 2019 ni wọ́n ti ń ṣe ìwádìí àwọn èèyàn méjèèjì yìí lórí ẹ̀sùn jìbìtì àti pé iṣẹ́ ibi ni wọ́n ń ṣe tí wọ́n sì ń fi iléeṣẹ́ ọkọ̀ bàálù bojú ẹ̀sùn mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven eléyìí tó ní í ṣe pẹ̀lú ọjà òkùnkùn black market nù <laughs> ni wọ́n fi kó òye máa ẹni ọdún mọ́kànlélọ́gọ́ta wọ́n ní owó tó ju mílíọ̀nù lọ́nà ogún dọ́là lọ ni wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn án ní tiẹ̀ gàgà ẹni ọdún méjìlélógójì wọ́n ní ó lo orúkọ ẹlòmíì gẹ́gẹ́ bíi tirẹ̀ láti fi jẹ àǹfààní èyí tó lòdì lábẹ́ òfin ṣùgbọ́n iléeṣẹ́ amẹ́ríkà ní àwọn ń wá ọbẹ̀ bábọ̀ rí o gẹ́gẹ́ bí olóòtú ìdájọ́ ilẹ̀ amẹ́ríkà rianke buchana bó ṣe sọ ó ní nínú ẹ̀sùn tuntun náà ó ní lẹ́yìn tó fi iléeṣẹ́ ọkọ̀ bàálù rẹ̀ tó fi bójú tán láti lu jìbìtì lamẹ́ríkà ó ní Onyema àti ìkejì rẹ̀ la gbọ́ pé wọ́n tún fẹ̀sùn jìbìtì míì kan o wọ́n gbèrò láti da ojú ìwádìí ìjọba rú bákan náà ni Lisa Fonatete tó ń rí sí pípa owó wọlé lẹ́ka Internal Revenue Service Criminal Investigation ní Atlanta ó fẹ̀sùn kan àwọn olùjẹ́jọ́ pé wọ́n sọ Amẹ́ríkà di ibi tí wọn yóò máa tọ́jú owó iṣẹ́ bí wọn sí. Si ó ní ẹ̀sùn tuntun yìí wà fún láti dènà àwọn oníjìbìtì tó fẹ́ dá ìdájọ́ òdodo dúró. àmọ́ hmm. gbé yín débẹ̀ bí ìdájọ́ yìí bá ṣe ń lọ o ọjọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ẹjọ́ wọn ní dídá àmọ́ fún yín lọ́pdẹ̀tì ṣùgbọ́n hmm, àwọn ọmọ nàìjíríà ti ń sọ̀rọ̀ wọ́n ní ṣe wọn nù wọ́n ní ṣe bí ni mo ní òkàn mi n ò tiẹ̀ mọ ibi tó ti wá <laughs> ó dá ní pápá pẹ́jẹ́ àgbà sínéètì lọ kárè bá ọ̀gbẹ́ni Onyebuchi Obia tó kọ pẹtísàn lòdì sí iléeṣẹ́ jambu àjọ jambu tí wọ́n ṣe ìdánwò fáwọn ọmọ tó bá fẹ́ wọ yunifásitì wọ́n ní ọ̀gbẹ́ni Onyebuchi ó ti gba ilégbìmọ̀ asòfin àgbà sínéètì lọ lórí bí àjọ jambu ṣe kọ̀ láti fún ọmọ rẹ̀ Chizere Obioha ní rìsọ́ọ̀tì eh, látàrí bí àjọ tó ń gbé ìdánwò jambu kalẹ̀ ṣe tilẹ̀kùn mọ́ àbájáde èsì ìdánwò ọmọ náà tí wọ́n ń kọrin alákọ̀rí tilẹ̀kùn mọ́rí kò lè bóde bàbá ọmọ wa ń bi wọ́n wípé sóun lalákọ̀rí àbí ọmọ òun àbí supervisor nígbà táwọn ọmọ ṣẹ̀záàmù tán tó sì mú nọ́mbà tó pín nọ́mbà lé àwọn ọmọ lọ́wọ́ wípé ẹ máa pè mí làwọn wá ń wò pé ọmọ àwọn bá délé ló bá fi nọ́mbà hàn àwọn náà bá ní àti ẹ ti gba rìsọ́ọ̀tì ni sẹ́ni tí ó fún yín rìsọ́ọ̀tì <laughs> rè lọ́mọ bá ní ó ṣàfáwọn nọ́mbà náà bá ń wò pé hmm, ara àwọn tí wọ́n mọ̀ ń fọmọ́ sọsẹ́ rèé o bóyá owó ló fẹ́ẹ́ gbà bóyá ó ń wá nǹkan míì lọ́dọ̀ ọmọ bàbá lóhun ò mọ̀ ìdí rèé tí bàbá ṣe jẹ́ arípátápátá pé láíláí òun ò ní gbà pé ọmọ òun nìkan náà fún rìsọ́ọ̀tì ẹ̀ tí ó ń dàbí ẹni pé àwọn yòókù pè é wọ́n pe supervisor yẹn bóyá ti fún lówó tàbọ́n ti fún ní tó béèrè pé ọmọ òun ò ní kọ́mọ òun mọ̀ pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n wá ní ọmọ òun fẹ́ẹ̀lì pé ẹ kó gbogbo script ẹ̀ jáde hàn fẹ́ rí i pé tàbí kẹ́ ẹ tún ìdánwò ṣe fún ọmọ yìí kẹ́ ẹ dá tún ìdánwò ṣe fún un pé ọmọ òun ó tún páàsì òun jẹ́rìí rẹ̀ ìmọ̀ gbòòrú ìmọ̀ kàwé ìmọ̀ kó ẹsẹ̀ sínú omi ni láti mọ́ sùn kó lè gbòòrú kàwé wípé ọmọ òun pé òun jẹ́rìí ọmọ òun lọ́rọ̀ kan làwọn ọmọ nàìjíríà náà bá bọ́n dá sí wípé bàbá yìí alákìkanjú ni ọ́ o bẹ́ẹ̀ sì ni àwọn ò lè gbẹ̀rí supervisor yẹn jẹ́ kán mú supervisor yẹn jáde pé ó tiẹ̀ ti kọ́kọ́ jẹ̀bi kí ló ń pín nọ́mbà fún ọmọ òsà lè parọ́ mọ́ bá sì lọ wo nọ́mbà rẹ̀ wọ́n rorúkọ rẹ̀ ńbẹ̀ ọmọ ò lè parọ́ NIN ti kọ̀nẹ́ẹ̀tì mọ́ nọ́mbà BVN ti kọ̀nẹ́ẹ̀tì mọ́ nọ́mbà BVN náà ti kọ̀nẹ́ẹ̀tì mọ́ nọ́mbà fóònù wọ́n máa rí mẹ́ yóò wá ṣàlàyé ó ti kó bára rẹ̀. ẹlẹ́ẹ̀kejì táwọn nàìjíríà náà wà ń sọ ni pé bàbá yẹn náà ìbá gbìyànjú kó jẹ́ kọ́mọ yẹn pé supervisor yẹn kán wá rìkọ́ọ̀dù voice yẹn kán gbọ́ gbogbo tó fẹ́ sọ pé irú òní báyìí ẹjọ́ yẹn ó dùn pé ká ní wọ́n tẹ́tí gbọ́n gbogbo tó fẹ́ sọ tó wá rìkọ́ọ̀dù ẹ̀ tó wà lákọọ́lẹ̀ kán wá yarí pé àwọn ò fún ọ kó wá ṣe tinú ẹ̀ bóyá kó fèlè ọmọ yẹn pé ẹjọ́ yẹn á dùn rò lónìí ẹ jẹ́ ká máa fi kíní ìkẹ́kọ̀ọ́ ò bẹ́ẹ̀ bá ti rí èèyàn kan tó ń ṣe kùrù kẹrẹtẹ lọ́mọ yín tàbí tí ọ̀nà rẹ̀ ò mọ̀ ọ́n ẹ gbìyànjú kẹ́ ẹ ní ẹ̀rí ẹ sún débi tí ó ti sọ̀rọ̀ ẹ tì débi tí ó ti sọ ohun tó fẹ́ ó lè jówó ni wọ́n lè ní kọ́ ọmọ yẹn fi sí spíkà kan ṣe bí ẹni wípé ọmọ yẹn nìkan ló ń bá sọ̀rọ̀ tí ò ní mọ̀ pé àwọn òbí rẹ̀ wà ń bẹ̀ ó lè ní kọ́ ọmọ wa bò ń lọ́tẹ̀ẹ̀lì kán sìn débẹ̀ kán gbámú lọ́rùn ọwọ́ bíi ti ọlọ́pàá kan tí very dark man tí wọ́n gbámú lónìí wọ́n sọ pé ó fẹ́ bọ́ ọmọ sùn station abẹ́ẹ̀ rí nǹkan ah, lè mọ̀ ní agbára o ìlú nàìjíríà yìí ó ti dojú kejì o lọ́rọ̀ kan wọ́n ní àwọn sínétọ̀ ti gba pẹtísàn rẹ̀ wọlé nítorò náà mọ́ ìkànnú wọn ọmọ kan nú wọn ọmọ Ìgbò sì ni nẹ́dà ìmásun wọn lòun ní sẹ́nẹ́tọ̀ tó ṣe agbátẹrù pẹtísàn náà ó wá ń béèrè wípé ó ṣe jẹ́ pé láàrin àwọn akẹgbẹ́ tí ọmọ òun bá ṣe ìdánwò tọmọ òun nìkan ni wọ́n rìlíìsì àti pé òun kìlọ̀ fún ọmọ òun pé kò gbọ́dọ̀ pe nọ́mbà wọn níbi tí òun náà ti ṣe mistake nìyẹn wọ́n ní kò ronú jinlẹ̀ bàbá yẹn lè wọ́n ronú jinlẹ̀ nígbà yẹn ṣùgbọ́n n tó mú supervisor náà fún ọmọ ní nọ́mbà kó wá ṣàlàyé fún senate. ní báyìí ẹjẹ́ àtẹkọ̀lé tí ká dé ìpínlẹ̀ Edo ní agbègbè Àgénébọ̀dé níbi tí àwọn ọ̀dọ́ tí wọ́n ti ya lu olórí agbègbè kan ń bẹ̀ o tí wọ́n ní ó lẹ́nu lẹ́ẹ̀kan ń bẹ̀ tó sì jẹ́ wípé afurasí ọ̀daràn tọ̀wọ́ àtàn ló ń pààyàn tí ń ta nǹkan ẹ̀yìn ara mu ni ẹ̀ẹ́ sí ọjà bí ti ń ta nǹkan ẹ̀yìn ara ti wà báyìí kí náà fi ń ṣe gan-an kí ni láàríjà gbogbo kìíní ọ̀rọ̀ yìí mọ̀ tí ń na ń pè lówe yín láronú o ọ̀rọ̀ ìmọ̀ ti fẹ́ mọ́ di iṣu atayán yẹn ó ti fẹ́ mọ́ pakasọ o ṣé wọ́n ti ń ta ẹ̀yà ara nàìjíríà ní kákúkú mọ̀ oníkálukú yà máa sá lọ nítorí ṣébi ní ń pa àwọn èèyàn ni àbí kí náà fi ń ṣe gan-an náà kò yé mi ẹ̀yà ara èèyàn láì ṣe káníbà wọ́n ní lọ́rọ̀ kan wọ́n nígbà tọ́wọ́ bá a ló bá mú wọn lọ sí ọ̀dọ̀ olórí agbègbè nígbà táwọn ò débẹ̀ bá apá ọmọ kan títí ń jẹrà tó ti kú síbẹ̀ bá egun e, egun àwọn èèyàn ń bẹ lóríṣiríṣi náà ní láàrin àwọn abájọ bọ́ bá ń jiyàn gbé wọ́n ń pa àwọn èèyàn àṣẹ ń tẹ́ ń fi ṣeré náà bá kúkú bínú tán náà bá gbà wọn ọ̀dọ̀ wọn ọlọ́pàá lọ nítorí nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó ní àwọn ọlọ́pàá náà ń gbàbọ̀dè náà bá náà bá bẹ̀rẹ̀ wàhálà pé kàkà tẹ́ fi pa wọ́n tán àwọn òkùnkùn bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣèdájọ́ ọwọ́ fún yín wọ́n náà ló fa wàhálà ń bẹ́ o wọ́n ní ọwọ́ ti wá ba olórí agbègbè náà báyìí o tí ó sì wà ní àhámọ́ wọn àti afurasí ọ̀daràn náà tó jẹ́wọ́ ṣùgbọ́n wọ́n sọ wọ́n ní wọ́n ti juná sí ilé tiẹ̀ náà báyìí yóò gbogbo àwọn èèyàn bá ń bẹ̀ wọ́n ní wọ́n pa wọ́n pátápátá ṣùgbọ́n wọ́n lòún fẹsẹ̀ fẹ́ àtàwọn ìyekan rẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ chairman local government ibẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ ẹ̀yin arábìnrin Benedicta wọ́n ní òun náà ní ìṣẹ̀lẹ̀ yíya àwọn lẹ́nu ẹ̀ wọ́n ló buṣọ sí ni lẹ́nu ó buyọ̀ sí wọ́n láwọn lanú lẹ̀ báyìí ni àwọn ò lè pàdé hmm, ẹ̀yà ara ní nàìjíríà náà ń tà kiri báyìí àwọn china mo lérò pé wọ́n ní wọ́n máa ń ra oko nàìjíríà wọ́n kókó sínú apẹ báyìí mo níbo náà ti rí àwọn ọkùnrin wo náà pa ṣé ìṣe gbogbo àwọn abẹ́ẹ̀ fura pánsá ò mọ̀ fura pánsá mọ̀ dá ajá ò mọ̀ fura ajá mọ̀ dín ẹ mọ̀ mọ̀ jẹ́ kán fi ọmọ yín ṣe tọ̀ìtọ̀ ọmọ wa ò ní bọ́ sọ́wọ́ o àwọn aráabí ń jẹ́ wọ́n fi ń ṣe ni o wọ́n fi ń sọ oríṣiríṣi ní kálíbà ti wà láàrin yín o ní nàìjíríà o bẹ́ẹ̀ náà níyàwó kan náà fi eh, ohun kan ránṣẹ́ sí mi tán tú àwọn àṣírí kan nípa olóògbé kan náà àwọn olórin kan tán eh, wọ́n sì ń wá justice sí sí kinní ẹ̀ tó kú wọn ò ní dárúkọ rẹ̀ tààràtààrà wọ́n lára ń tó fi kọ̀jálẹ̀ pé wọn ò ní bọ́n ṣẹgbẹ́ ni wípé wọ́n níbi táwọn mú lọ wọ́n lé èèyàn náà ní kó wá jẹ. Ah. wọn ò mọ̀ ń pa ọ́ òjùbá náà lọ ẹjẹ́ àpò lórí ìyún ẹjẹ́ àpadà sí ìdí ti ọ̀rọ̀ bàálù. ìròyìn táwọn ọmọ fún yín ó kan àwọn olówó nàìjíríà o pàápàá jùlọ àwọn tó ní private jet ìyẹn ọkọ̀ bàálù ayárabíàṣá aládàáni wọ́n ní ọgọ́ta nu wọn ò sanwó import duty ọgọ́ta bàálù ayárabíàṣá àwọn aládàáni ìyẹn private jet níjọba nàìjíríà láwọn máa ti ń kọ́kọ́rọ́ wọn lé látàrí bí wọ́n ṣe kọ̀ láti sanwó import duty ìjà olówó àtijọba nìyẹn o <laughs> yóò lè díẹ̀ o kò kan tálákà wọ́n ní iléeṣẹ́ aṣọ́bodè ti gbégbèsè tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mọ́kànlá nínú àwọn olówó àwọn private jet náà kí ló lẹ́tẹ̀ yìí ó kówó rungunrungun lé ọkọ̀ bàálù ayárabíàṣá tí kò sì ní lè san owó àti gbé wọlé import duty ṣé wọ́n rán wọn ṣẹ́ kan rí rà ní ṣébọ̀n náà jẹ́ yóò tán tán wá bẹ́kùnbẹ́kùn kiri ah ó mọ̀ ga o wọ́n ní ọjọ́ wo náà wá ní áfíríkà tán fẹ́ jáwé olúborí tán fẹ́ tayọ nú àwọn akẹgbẹ́ wọn àwọn òyìnbó ń táwọn òyìnbó ṣe rí bóyìnbó ò bá ṣe a pé ọ̀làjú ò tí ì lè dé o sínú ayé o ọ̀làjú ò tí ì lè dé ẹ wo bàálù tí ń bá ronú lọ báyìí pé bóò ni bàálù gan ṣe ń fò báyìí mo máa ń gbé ìrònú yẹn kalẹ̀ ni n ò rí rò lódìdí bó ṣe wúwo tó yìí ó sì ń gbéra ah! lọ́rọ̀ kan o wọ́n ní ọjọ́ wo ni áfíríkà náà fẹ́ ṣe jẹ́ẹ̀tì tiẹ̀ ó dáa àbọ̀n ti ṣe ni oúnjẹ ọbẹ̀ ni pé àwọn aláwọ̀ funfun ló mú ilé ayé dùn gbé o wọ́n ní ràkúnmí làbámọ́ gùn lọ́sọ́nà jíjìn wọ́n fẹsẹ̀ rìn lọ mẹ́kà náà rí náà ọdún méjì kẹ́ ẹ tó dé mẹ́kà tàbí jerúsálẹ́mù ràkúnmí ó sì máa mu ségè nú omi ìrìn àjò ọdún méjì ọpọlọ kan náà sì ni a ṣẹ̀dá fún wa o ọlọ́run tó dáyé àtọ̀run ọpọlọ wa funfun náà ni bó ti ẹ̀jẹ̀ pàwà dúdú àwọn funfun ọpọlọ the same ọpọlọ náà ni ara àwọn ọmọ áfíríkà gan tán ní ọpọlọ jòyìnbó mi lọ ṣùgbọ́n kò sólórí kò sọ kò so lórí tọ́lọ́run fún lọ́pọ̀lọ́ <laughs> láfíríkà kò sí àfi bí àfiṣe àfọgbọ́n hmm. olè ọgbọ́n olè nìkan náà mọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn òyìnbó yìí náà wọ́n sinmi agbẹ́jẹ́ wọ́n fẹ́ kí táfíríkà dá bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí táfíríkà dá wo fídíò kan wọn jẹ́ ń lè lò lórí youtube ní youtube yọ níbi tí ọkùnrin kan ti ń fún níbi tí ìkànnà àwọn òyìnbó yẹn tó ti ń lecture àwọn ọmọ òyìnbó ní class nípa africa níbi tó ti ń sọ fún wọn wípé àwọn máa make sure wípé africa ò gbèrí because africa bá gbèrí ilé ayé máa dáa ó máa dùn gbé pé àwọn máa fi àwọn máa relegate ah anyway <laughs> n tí ń bá áfíríkà náà fínra kì í ṣe kékeré o aláwọ̀ dúdú torí wọ́n mọ̀ pa ṣe kí níjà wọn lọ ṣé ti kọ́lọ̀ yìí ni ká sọ ni tóun burúkú bá mú báyìí àwa ní nǹkan kan lábẹ́ skin wa yìí lábẹ́ ẹran ara wa yìí tó jẹ́ pé kò sírú òrùn tó lè mú kò lè fa jẹjẹrẹ kò lè fa wàhálà sí wa lára melanin náà ń pè ṣùgbọ́n àwọn ò ní global warming sì ń bọ̀ o kọ́lọ́n mọ̀ jẹ́ wípé áfíríkà àwọn aláwọ̀ dúdú náà mọ̀ mú tán mọ̀ n ò ní sọ̀rọ̀ jù. kọ́lọ́n mọ̀ jẹ́ pé sáà kan sì ń bọ̀ tó jẹ́ wípé <laughs> lára n ò ní sọ̀rọ̀ jù n ò ní sọ̀rọ̀ jù torí òun ò mú débì kan ilé ayé ò gbóná débì kan tó jẹ́ pé áfíríkà nìkan ni ó lè mọ gbé bẹ̀ àwọn ò ní ìdí mẹ́lá ẹ mọ wàhálà kan náà ń fa lórí ọ̀rọ̀ kíndìnrín lásán ẹ mọ bọ́ sí hmm. àwọn olórí yín ló sì ti ń tà yín fún GMO yìí ó rẹ ẹjá kó ń bẹ́ wọn ẹjá wọnú ìròyìn mi lọ ìròyìn tá a mọ̀ wọnú rẹ̀ lọ nísìn ó ní ìròyìn ti àwọn ọmọ ẹgbẹ́ APC òótọ́ tó ń kìlọ̀ fún Ndùmẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú mi wá ń fi wọ́n ṣẹlẹ́yà wọ́n ní fúnra yín lẹ́ẹ̀mọ́ fúnra yín lóògùn jẹ wọ́n lórí táwọn ọmọ ẹgbẹ́ mi tí wọ́n ń kọ lòdì sí APC ré o wípé wọ́n ń fi wọ́n ṣẹlẹ́yà lẹ́yìn tí ndúmẹ̀ sọ̀rọ̀ láìpẹ́ yìí ndúmẹ̀ dọ́gbọ́n pàrókò ránṣẹ́ sí àwọn tó yí ààrẹ Tinubu ká tó sì fẹ̀sùn kàn wọ́n pé àwọn ni wọ́n ń kó sí ààrẹ lórí tí ààrẹ fi ń ṣe àṣìṣe àti pé àwọn ni wọ́n ń ti ààrẹ kọlu àwọn ará ìlú ó ní wọ́n ń ti ààrẹ láti fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ bá gbàgbé ndúmẹ̀ yìí kan náà ni wọ́n yọ nípò chief whip nílé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn senate fún ọ̀rọ̀ tó sọ sí ààrẹ tinubu ń jọ sí o ó wá ń dàbí ẹni wípé ndúmẹ̀ tún gbaná jẹ sí ni o ó lóun ò lè rí òótọ́ nílẹ̀ kó má sọ̀rọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ APC ti ṣèkìlọ̀ gidigidi fún ìdúnmẹ̀ pé pé kó so wá gbẹ́jẹ́mọ́wọ́ pé tí ò bá mọ ohun tó máa sọ tó máa gbé jáde lẹ́nu rẹ̀ pé kó gbẹ́nu ẹ̀ dákẹ́ wọ́n ní ṣé ìyá rẹ̀ ò fi omi gbóná mọ́ lẹ́nu kékeré ni wọ́n ní tó bá tiẹ̀ pẹ̀lú ipò rẹ̀ nínú ẹgbẹ́ APC wọ́n ní ó lágbára ó lẹ́tọ̀ọ́ kó bá ààrẹ sọ̀rọ̀ ní bòńkẹ́lẹ́ pé kí ló dé tó ń fẹ̀dí ẹgbẹ́ síta <laughs> ìdí ẹgbẹ́ tó ti wà ń ta ọ̀rẹ́dì wọ́n ní kẹ́gbẹ́ náà bòdì kan da aṣọ́bòdì wọn wọ́n ní kò tí ì lẹ́kọ̀ọ́ kò sì tí ì fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí tán fi yọ́ lóyè tán fi gboyè chief whip lọ́wọ́ rẹ̀ wọ́n ní kò tí ì fi kọ́gbọ́n o wọ́n ní lẹ́yìn náà tó ti tọrọ àforíjìn só yẹ kó tún padà sídìí èbìbí rẹ̀ gẹ́gẹ́ bí ajá tó bì tó padà di èbìbí rẹ̀ àwọn náà ṣèlérí ńgbà náà wọ́n ti gbàgbé wípé àwọn ó dá padà sípò àwọn ó gbé ipò chief whip padà lé lọ́wọ́ ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ ìdòní wọn tí ì dá padà sípò ló náà bá kúkú dára rẹ̀ pò wípé kò mọ̀ sọ̀rọ̀ sókè lọ òun ò lérò tọ́ kò mọ̀ sọ ẹjẹ́ àpòǹdì ibẹ̀ yẹn o gbogbo ọmọ bá ṣe ṣe ra wọn kán nara wọn yánnayànna kán fojú ara wọn gbolẹ̀ ìdájọ́ ọwọ́ ọlọ́run ló ń gbàdúrà mẹ̀kúnnù bẹ́ẹ̀ náà ni lórí ta Amechi Amechi náà sọ̀rọ̀ o ṣùgbọ́n àwọn ẹgbẹ́ APC náà wọ́n tún ráàyè wọ́n tún ń dá lóhùn o wọ́n ní Amechi ìwọ náà fẹ́ di ààrẹ níbosíbo ara ló ń ta ẹ́ nítorí pé ààrẹ Tinubu fẹ̀yìn rẹ̀ gbolẹ̀ nínú ìdìbò primaries ẹgbẹ́ APC làwọn àlàwọn èèyàn wá ní à ṣé Amechi náà wà nù àwọn tó gbégbá àdìbò fún ẹgbẹ́ APC ní primaries ni. Primaries, ni wípé bó bá tiẹ̀ wà ń bẹ̀ pé ìyẹn ti kọjá pé só yẹ kán mọ́ tún rí fáà padà sí yẹn ṣùgbọ́n wọ́n ní ẹgbẹ́ bí wọ́n ń kán ọ̀kan nínú àwọn ẹgbẹ́ APC tún ti sòpò ọ̀rọ̀ sí Amechi lẹ́yìn tó sọ̀rọ̀ tako ìjọba ààrẹ Tinubu ṣé n tó ń ṣẹlẹ̀ lábẹ́ ìṣèjọba mi lókun tí ìtò kan anybody lára àtọ̀tá wọn àtọ̀rẹ́ wọn tá lára ò kan Nàìjíríà ní ìsìn àwọn ọmọ Nàìjíríà ní ẹgbẹ́ APC ló fún Amechi lọ́rọ̀ sọ̀nà àwọn wọn ní káláwọn náà ṣèjọba dáadáa ní ó ṣeéṣe kí amétí bá wọn róòlù papọ̀ <laughs> kó jẹ́ pákàtà wọn ni ó wà gbogbo ẹni tó bá sáà ti sọ̀rọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́ ìjọba èmi ló báyìí ó ń jowú APC ni hmm. ẹ jẹ́ tètè lọ ní àpérò tó nírònú kẹ́sí ní agbájá bẹ́ẹ̀ làwọn ọmọ nàìjíríà kan ní ojúṣàájú pọ̀ lọ́wọ́ ìjọba nípa bí wọ́n ti ń fìyà jẹ mẹ̀kúnnù láì wojú wọn wọ́n ní ká ní mẹ̀kúnnù kan ló sọ̀rọ̀ tí améjì sọ ni wọ́n ní wọ́n ti gbé sẹ́wọ̀n wọ́n ti sọ wípé ó fẹ́ gba ìjọba èmi lọ́kàn wọ́n ní ṣùgbọ́n eh, nígbà tó ti já méjì ni wọ́n ló wá ń jọ bí ẹni wípé gbogbo àwọn ọmọ Rivers pé wọ́n ń bẹ̀rù wọn. àṣàrídòkúbọ̀ ex-militant ó sọ̀rọ̀ lọ́jọ́ sí sí àwọn iléeṣẹ́ ológun wọn rí nǹkan kan sí sí ọ̀rọ̀ náà tún fi dá lóhùn. Amechi náà Rivers ló ti wá òun náà sọ̀rọ̀ wípé káwọn èèyàn bọ́ta kẹ́sẹ̀ òun àwọn tó sọ bẹ́ẹ̀ ń jọ sí nílẹ̀ Yorùbá wọn náà fẹ́ gbàjọba wọ́n sẹ̀ ń fi àwọn ọmọ yẹn lẹ̀ díẹ̀díẹ̀ náà ọmọ tó sẹ̀ òun. bẹ́ẹ̀ náà ni mínísítà fún defence ìyẹn Mẹ́tawálé náà bá wọn fẹnu sí o ó ní kí ní í ṣe amítí ó ní tó fẹ́ mọ insight àwọn ọmọ Nàìjíríà lòdì sí ìjọba Tinubu ni pé kí lóde tí wọ́n mọ̀ sọ fún ọmọ Nàìjíríà pé kán fẹ̀hónú hàn kán ṣèwọ́de wípé ṣé òun jẹ́ kánsẹ́lọ̀ wọn ni ṣùgbọ́n ọmọ Nàìjíríà náà ti wá sọ̀rọ̀ padà wọ́n ní ṣùgbọ́n àwọn ń retí kóun náà kọ́kọ́ jáde àtẹ̀bí àtàrà àtàwọn iye kan rẹ̀ àti dọ́tà rẹ̀ àti sọ́ọ̀nù rẹ̀ wọ́n ní kó kó wọn síwájú kóun náà tẹ̀lé wọn kó bẹ̀rẹ̀ wọ́de tó ń challenge àwọn fún báwọn ò bá ní tẹ̀lé <laughs> ọ̀rọ̀ nàìjíríà ti dojú kejì kò yí anybody mọ́ ẹ wo ìwọ́de ti october 1st nísìn àrílárí jáì wọ́n ti pa iná ìwọ́de spirit ìwọ́de wọ́n ti pa máwọn èèyàn lára nàìjíríà àwọn yúùtù tí ẹ fẹ́ ṣe anything nípa àwọ́de wọ́n fẹ́ jáfẹ́tọ̀ wọn ó tẹ́ wọn lọ́rùn nígbà tó jẹ́ pé gbogbo yúùtù náà ọ̀pọ̀lọpọ̀ wọn bíi eighty percent náà ti dáwọ́ náà ti darí wọn sí ìdí yàwúyàwó àwọn ọmọ ti dolóṣó tán àwọn ọmọ yàwúyàwó náà ni wọ́n á pa àwọn ọmọ olóṣó wọn ní ìsìn àwọn ọmọbìnrin wọn tán ń solóṣó nígbà tó jẹ́ pé kì í sojoojúmọ́ náà mọ̀ rí yàn gbàá wọ́n sì wàá fẹ́ tẹ́ǹdì ẹ̀ níbi tí nàìjíríà ń lọ ikú ikú àwọn ritualist àwọn tí ń fi èèyàn sóògùn owó gé ọyàn gé gbogbo ẹ̀ gé ẹ̀yà ara gé kíndìnrín ó ti wá ń léke kànsìn ó ti fẹ́ẹ̀ pọ̀ jù ó dá àwọn ajínigbé náà kú ń ṣe ara ṣẹ́ wọn náà nù ó dá àwọn ilé ìta àwọn òfin káde gbòòrò ilé lónìí ó ní ti ọ̀rọ̀ owó orí tíjọba lẹ́mọ̀ san o wọ́n wá ti wá gbé pílánù bùkẹ́ jáde báyìí wọ́n lẹ́ẹ̀lì mọ́ sán díẹ̀ díẹ̀ o wọ́n ní dandan lówó orí o wọ́n ní ẹ̀rọ oògùn ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ ti láǹfààní láti mọ́ sán díẹ̀ díẹ̀ o pé gbogbo complain ten complain nàìjíríà wọ́n ní kò kan àwọn wọ́n ní ó dìgbà tẹ́ ẹ bá san owó orí kan tó lè ṣe déédéé fẹ̀yìn ọmọ nàìjíríà ó wá ń jọ bí ẹni pé ìjọba ààrẹ Tinubu ò fọwọ́ gbẹ̀fẹ́ mú ọ̀rọ̀ owó orí rárá o wọ́n ní ojú ẹkùn pọ́n ìró ẹkùn lé lórí ọ̀rọ̀ owó orí yo ẹkùn fáínálì wọgbà báyìí ọmọ nàìjíríà kó sọ́wọ́ rẹ̀ <laughs> Tinubu. àyá náà ló ń fẹ́ sanwó orí ó lè lò lóun ó mọ̀ san o àyá wa ní hundred hundred naira ló ní lọ́wọ́ tó ń fẹ́ mọ̀ san o. <laughs> wọ́n ní iye tó bá jẹ́ ẹ̀ wọ́n ní gbogbo iye kí iye tó wó orí tí wọ́n bá pín fún oníkálukú bá jẹ́ wọ́n ní ẹ gbọ́dọ̀ pín sí oṣù méjìlá nítorí oṣù méjìlá ló wà nínú ọdún kan wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ san díẹ̀ díẹ̀ fún àpẹẹrẹ tó o bá jẹ twelve thousand tó bá yẹ pé owó orí twelve thousand náà bù fún ọ lọ́dún wọ́n ní ó pín sí méjìlá gbogbo iye owó tó bá bù fún ọ ní ọ́fíìsì wọn wọ́n ní bó o bá fẹ́ san díẹ̀ díẹ̀ o àyè ti wà ó pín sí méjìlá torí oṣù méjìlá ló wà nínú ọdún wọ́n láwọn ò wà á máa gbà lọ́wọ́ rẹ̀ díẹ̀ díẹ̀ lóṣooṣù wọ́n ní àwọn fẹ́ máyédẹrùn àwọn ò fẹ́ máyénira fún àwọn ọmọ nàìjíríà lórí ọ̀rọ̀ owó orí o ta ni ó gba ọmọ nàìjíríà báyìí o nínú ìyà nínú sẹ́yìn àwọn ò sọ pé kán mọ́ gbowó orí o ẹ mọ́ sí àgbọ̀ o ṣùgbọ́n tá à ń sọ ni wípé ẹ kí ni ìjọba gan-an ṣe tó fẹ́ ṣe kóríyá fáwọn aráàlú láti san owó orí ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà ti ń sọ pé ìjọba tó pèsè iṣẹ́ fáwọn làwọn máa san owó orí fún ìjọba tó fáwọn ní iná ìjọba làwọn san owó orí fún o wọ́n ní ìjọba tó bá san minimum wage pérépéré tó tún fi kún làwọn ó san owó orí fún wọ́n ní ìjọba tó bá mú owó epo wálẹ̀ làwọn máa san owó orí fún wọ́n ní ìjọba tó bá sí bọ́dà tó jẹ́ kí oúnjẹ pọ̀ ń ta tó fi subsidy lórí ọ̀rọ̀ oúnjẹ tó declare state of emergency tí ìṣe ìrẹsì nìkan náà ń kó fáwọn ìrẹsì táwọn ò rí wọ́n ní òun làwọn ó san owó orí fún wọ́n ní ìjọba tó bá fáwọn ní omi ẹ̀rọ omi mímu tó mọ́ tónítóní wọ́n ní òun làwọn ó san owó orí fún o wọ́n tún tẹ̀síwájú wọ́n ní ìjọba tó bá pèsè ààbò fáwọn làwọn ó san owó orí fún bá a ṣe ń ṣe ń lo ìbònú torí ẹ̀ kóríyá kò sí iye tán lè yọ a ti mọ̀ wípé tá a bá file tax níparí ọdún yóò tún níye tí yóò tún bọ́ọ̀dì padà sọ́dọ̀ wa a sì ń jẹmu láì nínú pàǹṣiṣẹ́ tó jẹ́ wípé wọ́n sanwó rẹ̀ ojú owó rẹ̀ wọ́n san nínú sick leave tó gbà gbogbo ń tá a fi ń gbogbo ìgbádùn iná wà omi wà ìwọ tó bá wù kó lọ romi supermarket ní mímu ni omi pọ́tébù tó ṣe é mu ó wà dáadáa ó sì wàhálà títí dáa ààbò ètò ààbò náà sì kó múnádóko tó bá lè ṣe gbogbo eléyìí fún ọmọ nàìjíríà wọ́n láwọn náà sàn àbí kò jùbá náà lọ kò jùbá náà lọ wọ́n láwọn sàn owó orí àwa anírìn jùbá yìí lọ ibà sanwó orí yín náà ni <laughs> ibà gbé wọn débẹ̀ ibà yànnànà ibà sáná wọlé sísọ lójú eégún ibà nàmbẹ̀ ibà kanjú abẹ́ǹkó ibà òdodo la fi ń pọ̀ tiẹ̀ ibà kọ̀ǹfàmù ẹ̀ kó o tó sẹ́ǹdì ẹ̀ èmi náà ní ibà gbé wọn débẹ̀ ibà létéńté èmi ní ibà rìn gínigíní ibà tíkúmi àìtíkúyù man no go vex ibà tíkúmi àìtíkúyù ìyá wa kan tiẹ̀ ń pe àkíyèsí mi sí nínú kọ́mẹ̀ǹtì wípé Yorùbá ìgbàlódé là ń lò kò séyìí náà kò séyìí tá a lè lò àwọn Yorùbá kan wà tá a bá mẹ́nu lé àwọn ìjìnlẹ̀ Yorùbá àwọn èèyàn ní ṣe bẹ́ẹ̀ gbádùn àwọn èèyàn ní ṣe bẹ́ẹ̀ gbádùn kínní mọ́ tá rí Ọ̀yọ́ gangan ká mọ̀ sọ délẹ̀ eléyìí tá a sì ń sọ yìí náà ó kúnjú òṣùwọ̀n díẹ̀ á mọ̀ mú ti gbàlódé mọ̀ náà àwọn aráàlú èbó pọ̀ ń bì ẹja mọ̀ lò bẹ́ẹ̀ mo ti rí eléyìí tá a fi ṣe correction fún wa ẹ rí pa mú èbó díẹ̀ díẹ̀ mọ́ ṣùgbọ́n tí mo máa sọ èbó ń bì náà a mọ̀ kọlà sórí ẹ̀ <laughs> a mọ̀ fà mí lé èbó wa èbó Yorùbá ni nítorí ẹ gbà wá láàyè Yorùbá àgbàlódé náà àfaramọ́ gbogbo ẹ̀ náà láàmú yorùbá láìsí papọ̀ nítorí bàbá ní amẹ́nulé àwọn yorùbá àjìnlẹ̀ for example ká mọ̀ ọkọ̀ oṣù ní sẹ́rẹ̀ èrèlé èrè igbe bíbí òkúdu yóò mọ̀ pẹ́ káwọn èèyàn tó rorí kan tó yóò àwọn èèyàn mọ̀ pẹ́ ń di ìròyìn kó tó yé wọn pé èwo lè bìbí èmi ẹlòmíì kan rè mọ́ gúgú ẹ̀ kí ọ̀rọ̀ èbìbí tó yé pé oṣù wo náà ń pè lébìbí oṣù wo náà ń pè ní eré náà oṣù wo ní sẹ́rẹ́ nítorí ẹ̀ làwa náà ṣe ń dẹ̀ díẹ̀díẹ̀ àwa náà sì rèé mélòó làwa gbọ́nú yorùbá náà bí ìbá sórí ọ̀fẹ́ ọlọ́run àtàánú ọlọ́run ẹsẹ̀ tẹ̀ ń gbé wa débẹ̀ o àjọ ń gbéra wa débẹ̀ ni a tún wá gbéra wa débẹ̀ lọ́la ọlọ́run ó fààyè gbà wá yóò gbé wa débẹ̀ torí ọlọ́run gangan ni ibà tó ju ibà gbé wọn débẹ̀ lọ. ibà kéde yorùbá yín náà ni o èmi ọ̀gbẹ́ni bọ́bí àti àyà àǹkíyín o àáfìrè pàdé lọ́la láṣẹ ọlọ́run ìgbìmọ̀ ire lójú owó rí o ire kábìtì ó dìgbà kan náà God bless you and I love you.